السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الخامسة والثلاثين من سورة يوسف أعوذ بالله من الشيطان الرجيم ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين اللهم bẹ lé wọ́n ti fún wa ní ìròyìn pa bí alábìnrin yìí ó ti ṣe àwọn ọmọ yẹn lójọ àwọn náà wà kó fún ẹni tó fi lójoojúmọ́ ìwọ́n tó ṣe pé lórí fún kan wọn igi gbéra lọ́wọ́ tó náà ti wá lórí níka àfi gbé yóò tó kú bá ti tó ní kò yóò lọ ẹ̀wọ̀n tó ti padà tẹ̀lé yẹn pẹ̀lú. Yúdùbù ní òun ọ̀fẹ́ ṣe sì náà dùn. Wọ́n wá lọ ẹ̀wọ̀n ọ̀sẹ̀ pẹ̀lú fóun ìdíkùn ọ̀sẹ̀ sì náà. Wọ́n lọ ẹ̀wọ̀n ọ̀sẹ̀ pẹ̀lú fóun ọ̀sẹ̀ sì náà. Àwọn olùmọ̀ nígbà tó ṣe é láti ayé ìjọ wọn ní ẹnikẹ́ni nínú àwọn èèyàn tó bá jẹ́ kí wọ́n bá kó àwọn lẹ́tà kan náà ní wọ́n ṣe sì náà àti wọ́n nínú wọ́n ṣe sì náà àti wọ́n lọ jọ wọ́n lè tọwọ́ pọ̀ nínú wọn yóò kó wọn ṣe sì náà wọ́n bá lóko náà gbéra rẹ̀ gbé wọ́n ní láàrin ìdùnnú àtọ̀ ìwòlẹ́yìn náà àtàwọn ẹgbẹ́ máa ń ti ẹ̀wọ̀n àwọn ẹnìkan ni ó pè àwọn ọlọ ẹ̀wọ̀n ó pè àwọn tó bá òkú pípọ̀ nínú àwọn èèyàn tẹ rí yẹn omi ìbàjẹ́ ń bẹ nínú omi náà fi kulẹ̀ ìfẹ́ dáadáa wọ́n fẹ́ràn bàjẹ́ fẹ́ràn náà láì jẹ́ kó tì rádà tàbí láì jẹ́ kó tì rádà wò ń bá ń kọ́ lẹ́tà sí tó báwo wá ní wọn ní láàrin ògbìnà àti ẹ̀wọ̀n ìwò lọ fẹ́ èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn láì sí àní àní ìgbìnà ni wọ́n mọ̀ kọ́nà ọ̀wọ́dá ó fi ìkórìíra àbàjẹ́ tó wa lọ́kàn ó sì jẹ́ ká máa jẹ náà jẹ. tó nígbà tí wọ́n ti rí àwọn àpẹẹrẹ pé tó dájú ní pé yusuf ò ṣe sí náà ó tó dájú ní pé obìnrin yìí òun gbàngàn ìlọ́wọ́ afúnbìn náà wọ́n tún wá rí àpẹẹrẹ pé ibi tọrọ ọmọkùnrin yìí ń lọ tí òun padà bẹ́ẹ̀ di wàhálà ibi tí gbogbo àwọn obìnrin jàrá bá ara wọn dé pẹ̀lú rẹ̀ yìí tó wá jẹ́ pé àwọn ní ń wá kíkọ́ sábà hàn sí gbò láti àyè. ẹ̀yin ò rí i pé Islam wa ọ̀sàdédé sọ pé káwọn obìnrin kan máa bójú wọn àbí nítorí kíbàjẹ́ ọmọ bàjẹ́ nítorí pé tí ojú àwọn obìnrin tó bá fi wà ní sílẹ̀. tójú àwọn obìnrin bá fi lè wà títí lẹ̀ tó súnmọ́ ní kéèsì náà tó pọ̀ jù nítorí pé ojú náà wọ́n rí gbogbo ẹ̀dọ́ fẹ́ tó fi wọ́n ti sọ ọ̀rọ̀ sọ wọ́n ti sọ ojú lọ́rọ̀ wà ṣèdínà fífà nǹkan ni ìyá ìgbẹ́ ọ̀dẹ̀ كل أزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما يا النبي صلى الله عليه وسلم طبعا يا واتو ما عليك أتعوه بني أوامومي بكم فتح أجل afẹnifẹ ìbáraẹni mú mi. ìdènì ìlànà ìhìnnà mi jẹlẹ rírì hìn pé kí wọn máa gbé aṣọ gbàtẹrẹ wọn wọ tí ó wà látòrí ìdílẹ láì dábì kàṣì. eléyìí ni tó kéré jù tí wọn fi máa dá wọn máa yàtọ̀. àwọn olùwà kò lóru làwọn ẹlẹ kò sì ní mú kí wọn ní wọn lára kò ní mú kí wọn máa wá wọn fún báyìí kò ní mú kí wọn máa fi lọkùlọ lọ wọn. وكان الله غفورا رحيما aláforíjì lọlọ wọn aforíjì ní ká tó máa kẹlẹ ọkùnrin kan mọ wọn ní ìgbà táwọn obìnrin wọn yí arímọkùn Ọlọ́run ọba lọ́wọ́ sáláwọn sábẹ gbọ owó náà ẹwọ ìbàjẹ́ ti ń ṣẹlẹ̀ lójúmọ́ ẹwọ ìyá ìdá ti ń ṣẹlẹ̀ nípa ọkùnrin tóbìnrin ó ti pọ̀ kọjá gán lè fi sábẹ ẹsẹ̀ torí ẹ àrùn ojúlé léyìí kì í sáwọn ní gbogbo èèyàn lọ́dà nàìjíríà yìí láti ọlọ́mọ ìjìnà ti ń ṣẹlẹ̀ ń ṣẹ́jú kan torí báwo ìka àgbà ti ń ṣẹlẹ̀ ń lù wá ni àwọn amẹ́ríkà kankan àwọn máa ń kà wọ́n sọ fún ẹgbẹ́ láàrin ìṣẹ́jú kan ìyẹn mélòó ni wọ́n pa nípa àbòsí láàrin ìṣẹ́jú kan obìnrin mélòó ni wọ́n rè gbogbo ẹ̀ lọ́wọ́ àlàkọ́ rẹ̀ lọ́dọ̀ tí máa ń ṣe láàrin kò sẹ́ni tó lásìkò fún gbogbo eléyìí ìbàjẹ́ yẹn ti pọ̀ sẹ́ni tó bá kàn lọ́nà torí ẹ̀ bàtà àwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní orin ìwò wọ́n já gbogbo aṣọ kúrò lára àlùbáríkà kúrò lára àwọn ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ àwọn obìnrin gan lẹ́sẹ̀ ìdájí aṣọ ìdájí ìhòòhò ni ẹ̀wọ̀n tí ń ṣe wọ́n ẹ̀mẹ́sẹ̀ tí ìṣòro ìgbà pé. gbogbo ẹ̀ pátá korongodo láti kéde lẹ́yìn torí ẹ̀ mójútó ìyàwó rẹ̀ mójútó àwọn ọmọ rẹ̀ kò sáyè sẹ́ni pọ́ọ̀tì nínú àwọn obìnrin láti máa rìn lábẹ́ òfin náà kò sáyè ẹ̀ẹ́rí síbẹ̀síbẹ̀ ẹ̀sìn lámòjútó kóbìnrin tí wọ́n á bójú máa ń bójú pàtó wá pé ìpín ti júlẹ̀ ìpín ti jẹ́ ti jùlẹ̀. tó ìdí ìnù tó fi jẹ́ pé agbọ́dọ̀ mójútó lé wa agbọ́dọ̀ mójútó àwọn obìnrin wa. ọkùnrin ni yóò sùn kéésì obìnrin. ó sì súnmọ́ kákó nírùngbà torí pé àgbọ̀n pẹ́ nìkan nínú àwọn ẹni eré máa fárùngbà. bẹ́ẹ̀ bá gbúrò ẹni eré kan rí nínú àwọn ẹni eré tó ti wà tí wọ́n máa fárùngbà fún àbí tí máa fárùngbà rárá ẹmu ẹgbẹ ẹ̀gbọ́n gbà tí anabi musa aleyhi salam ti ń bá ọmọ ìyá rẹ̀ haruna kí ló dé tó sojú tó tẹ tó ń wo àwọn èèyàn yíran tí fi ń bọ ń gbé lórí pé gbàtí musa fẹ́ báwí ọgbà ẹnugbọn rẹ lórí kí ló ti ọ tó fojú ọ̀nà lẹ nígbà tó rí mi má wọn ni wọn máa yá mi sọrùn gbà mí lẹ sọrùn gbà mí lẹ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹni rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹni ọlọ àwọn ẹni fárùn kan àmọgbà títí tí náà wà wọlé wà lọ́wọ́ ẹgbẹ́ tí fárùn kan gan ó túmọ̀ sọkùn àgbọn àyàwó ń dán pandára. tọkọ náà ń dábì kòǹgò ẹ̀rí nǹkan wàláhì mùsùlùmí mùsùlùmí ẹ̀yin ò ní mú ma kíkí mà lọ àlábẹ́ gbogbo nǹkan púpọ̀ ẹ̀ àfi látàrí pé èèyàn kí ló dé gan islam nínú kíkí mà tó fà tó ní ọkùnrin dárùn báyìí nítorí gbogbo ọkùnrin gbọkùnrin ti láyé ẹ rí i pé àtẹ̀tí ń bá ti àtẹ̀tí ń bá ti apágbọ̀n ni wọ́n máa jẹ́ fún ìdáhùn gbà. nítorí pé ńgbà tí àgbọn rẹ̀ máa ń dán máa ń dán yóò máa wú ẹni tó fẹ́ gbà ti bàjẹ́ o. ìrẹ́ ìdí ti jẹ́ pé wá nu súnà ó sì wá nínú sí àwọn ẹni rí bí bàbá jókòó bá ti jókòó báyìí kẹ́nìkan bá lè jẹ́ apágbọ̀n wọ́n sọ pé kó wá bọ́ sápẹ́yìn kó wá dùn mí bọ́ sẹ́yìn. nítorí pé ńgbà wọn bá ti ń rí lápá gbà gbogbo àwọn èrò ṣètàn wọn bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn lọ. ní ìsọkùnrin bá yọ bí ọkùnrin tó nírun tani ọmọ ẹgbẹ́ ọ̀tá wù ọ̀tá wù nínú àwọn obìnrin kan torí pé nìsín wọ gbàtọ onírùn gbàtọ dárùn gbàrẹ sí àwọn obìnrin táwọn kó ìra àrùn máa ń torí pé wọn lẹ́sìn tí wọn bá rí ọ tí a sì jọ rẹ ìyàwó rẹ wọn mọ sọ fún ìyàwó rẹ àtàwọn babalágbádá tó a fi ọrùn kan lè bá yẹn ẹ má bá ọ sọ̀rọ̀ náà ẹ kó náà ló ti ẹlòmíì lọ síbi rẹ tó ń gbàdá yọ kò tí ìyọmọ yóò tún máa ó gbé torí pé ìyàwó bínú náà ìyàwó ti má àmọ́ kò burúkọ lọ́wọ́ bínú àwọn òbí torí ẹ̀ ara hikima tó wà bẹ́ẹ̀ ní ìjọba ìbàjẹ́ òfin kù fẹ́ ráyè tó sànẹ́bí Yusuf alayhi salam ó ti jù ó ti jù torí rẹ̀ yẹn ló ń dá àwọn obìnrin wọ̀nyí lọ́rùn. débi pé wọ́n wò pé káwọn lè bá àlè dátọ̀ rẹ̀ mì àti kọ́ bá wọn. ọwọ́ pé ìdí rẹ̀ tẹ̀ wọ́nú bí àwọn àwọn kò rírì ọlọ́ọ̀lì mọ̀sùn ìbà tètè náà tì. torí délé yóò lọ òun ń ba kálukú ọ àti wàá rí á fi ṣe ọ títí dìgbà wọ́n ti kọ́kọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ asijinu ahabbu ilay mimma yad'unani ilay ẹ̀wọ̀n wù mí ju tí wọ́n ní kò ń kéńté lọ ẹ̀wọ̀n wù mí ju tí wọ́n ń fẹ́ kéńté lọ. tó báyìí àwọn náà ní kíkọ́ àwọn oṣù mẹ́wọ̀n títí dìgbà kan ìgbà wo nígbà kan náà ọ̀rọ̀ ìdílé àgbàdo tó bọ́dún mẹ́sàn àwọn sọ pé ọdún mẹ́ta àwọn kan sọ pé àwọn kan sọ pé títí tí tí ń rùn tí ó fi di pé kó rùn má. tọ́ tó ti kọ́ àti ikú lòdòdó ni kò fẹ́ bàjẹ́ àmọ́ àwọn obìnrin wọ̀nyí alákòóbá ni wọn alákòóbá ni wọn gbogbo obìnrin ọ̀fẹ́ràn ọkàn wọn báyìí fún àwọn ti rí bàbá yìí àti kí wọ́n tún máa tí ọkùnrin má lé gbà mí àlàáfíà ń bẹ mí nítorí pé ńgbà tí òfin ìjáde ìgbàsẹ́ wọn kókò sí wàhálà wọn á lọ kó àwọn obìnrin wá fún àwọn wá rí wọn ní ọ́ọ́ máa àná bàṣọrọ ìnáná ìlà malakun karim eléyìí ṣèyàn ó dàbí ṣe màláìka làzà màláìka aláfààní títí náà dé wọ́n ti ànábì yóò sọ lẹ́yìn ìṣúná wọ́n ti mẹ́wàá. tọ́ bó tilẹ̀ jẹ́ pé ó súnmọ́ ó jẹ́ wípé ọ̀rọ̀ pé ó ti hàn pé Yusuf àlẹ́ ìdìsẹ́lẹ̀ òun kọ́ ló tọrọ pé kí kò wọ́n bá obìnrin yẹn ṣe zìnà obìnrin yẹn ló tọrọ ó súnmọ́ pé pé kìí ṣe gbogbo yẹn ló fi hàn sí torí ẹgbà tó dẹ́wọ̀n ẹni gbogbo àtìrí wa tú dáadáa tẹ́wọ̀n gómìnà yẹn ti sọ pé èmi mọ tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kọ́ bá mi ṣe zìnà tí bàbá ti ṣiṣẹ́ tí mo ní tó máa ń pa alágbègbè tó ṣe wọ́n sì máa lé ó sì ni ṣùgbọ́n yóò ni àṣírí yìí wá tú gbangba tí gbogbo ara yìí tọ. tọ anabi yusuf wẹ ọ ìgbà tó di ọgbẹ ẹ̀wọ̀n ilé àdáwò ńlọgbẹ ẹ̀wọ̀n ńlọmọdé ayé ọ̀pọ̀lọpọ̀ lọ́wà lẹ́gbẹ́ ẹ̀sìn àìmọ̀dé ló gbé rẹ̀ irun nàìjíríà wọ́n pọ̀ bàjẹ́ ẹlòmíyìn ti ń sáàbù ẹ̀wọ̀n tó ti lò more than twenty years láì jẹ́ kó wọ́n dájọ́ wọ́n fẹ́ẹ́ dá lọ sí sẹ́wọ̀n ni láti kọ́ọ̀tù tó bá yà wọ́n pè lẹ́jọ́ ẹni tó pè lẹ́jọ́ wọ́n lè ní pé eh, public prosecutor ni ọlọ́pàá ni àwọn kìíní kan ní ọlọ́pàá ó ti yọjú ọdọ ẹ lọ fún káfá àwọn ẹlòmíì ló twenty years rẹ ẹni tí wọ́n ń tì torí rẹ̀ fẹ̀sùn kàn wọn ò tí ì rẹsẹ̀ rẹ̀ fi múlẹ̀ wọ́n sì máa ti àwọn twenty thirty forty years ọ̀nà sàmù àbòsí pọ̀ nàìjíríà yìí àwọn tó ń fi ìyà jẹ lórí ẹ̀sẹ̀ àmà tí wọ́n pọ̀ gidigidi wọ́n pọ̀ gidigidi yẹ́n ti máa wo ẹ̀wọ̀n táwọn orílẹ̀-èdè tí wọn bá ti ní àmójútó tó péye kìí ti ilé ẹ̀kọ́ kìí ti ilé téèyàn ti lọ jìyà kẹ́kọ̀ọ́ ilé tí wọ́n ti máa lọ jìyà dìdàkudà ni o rí ẹ̀kọ́ náà là wà ẹlòmíì ní sin èèyàn pẹ̀lẹ́ ni wàhálà ní rántí ara lọ ẹ̀wọ̀n lọ́ba dóńjà gidigidi ọwọ́ adé ọ̀daràn lójú méjèèjì nítorí pé àwọn dọ́ọ̀lù ọba ń bẹ̀ subhanallah àwọn gidi gan kú ni wọn kọ fi àpá lórí bọ́lá ti kọ́kọ́ dé náà wọn lè ní dìjàngò ńlọgá àwọn ń bì dìjàngò dé oníkìlọgá àwọn mú bọ̀ wọn wọn mọ̀ pé dìjàngò ń bẹ́ẹ̀ bì wọn mọ ọ ò ní ọkẹ́ ìyànà ti ń ọwọ ara mu ọlù dẹ ó lè jẹ tútù ní ọdà tó jọ kẹsì máa wò tán àwọn ni máa mójútó bá lù pa bá lù pa pé wọn náà wọn náà ti wà ráǹtì gbé wọn náà sí ni wọn bí wọn náà lọ́ọ́ bá lè dúdú méjì mẹ́ta ni wọ́n ti mọ̀ pé wọn náà ti ẹni tí ó rò pò ọ̀bọ̀ bá tí gbà lérò ní pé nàìjíríà bí ó ń fa àtúnṣe dáa ọba ìsọlọ wọn fi àtúnṣe gidigidi àwọn èèyàn wà ńbẹ sẹkù ti gbàgbé pé mùsùlùmí lọ fún òsín lọmọ tẹsí wọn fẹjọ pé mẹ wọn tún wà rìtírèt lọ́nà tó pé wọn bá jáde wọn wúlò káwọ àmọ́ ló léde tó àpàdánù ìdí nu tó fi jẹ́ kó àwọn olùmọ̀ nípa ẹ̀sìn náà àtàwọn mùsùlùmí lápapọ̀ ó yẹ kó wà nínú program wa ká máa bẹ ọgbà ẹ̀wọ̀n wò kí ẹ bá ti máa bẹ hospital wò. àwọn tẹ́sí náà lè ti yá àwọn tó pẹ́ wọ́n máa pẹ́ mọ̀ lọ́kùn wọn lórí tìlẹ́sì láti sọ́ọ̀tù láti kínní ọmọ kó lọ́kùn wọn. tó eléyìí tí ń mú pọ̀pọ̀lọpọ̀ máa ti ẹlẹ́sìn mi látẹ̀wọ̀n tọ adúgbò ẹ̀kọ́ náà ẹrí pé irú àwùjọ wa bì ọ̀padà wa kọ́ ọ̀jẹ̀mọ̀ àkọ́jọ́ àǹfà àwọn èèyàn dáko sí lọ́kọ́ síbi báyìí ẹ̀gbọ́n àwọn mùsùlùmí dìde wọ́n ti gbìyànjú tò nínú ìyànjú wọn ọkọ̀ mọ́tíláṣí síbẹ̀ tó irú Rashid ìgbà lọ ọ̀pẹ́ ìrọ̀ ó gbìyànjú gidigidi ń bẹ̀rù kó máa wọ san lẹ́sàn-án òun ló dìde tó bá fi rí kan kọ́ mọ́tíláṣí ńlá sọ́gbẹ́ ẹ̀kọ́ tọ́ ó sì máa ń lọ síbẹ̀ lórúkọ àgbẹ̀dínà gbogbo ọjọ́ tọ́ọ̀kì láti lọ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀ kàkà tó wá fi islam sílẹ̀ alhamdulilayi wájú islam lọ. ẹran ti ń gbà kan bí rọ̀ṣídì tán ní ṣéèdì pé ó yẹ ẹni tó bá láṣọ àbí nǹkan kan tó bá jẹ́ kó wúlò wọ́n tún lè pín fáwọn èèyàn tó rọ̀ṣídì yìí náà ló tún ní ṣéèdì ẹ̀ tọ́lá ti tún ṣe àwọn èèyàn fún dáhùn torí ẹ̀ làwọn kan wá ń jò nìkan wọn láwọn ọlọ́yà ń kà lókè nìkan kan ọmọ tó ń tó pọ̀ pa ẹgbẹ́ àwọn àríkè àwọn lọ sọ́gbẹ́ẹ̀wọ̀n nípa mùsùlùmí láwùjọ wọn ní kílẹ́sì wọn mùsùlùmí náà yẹn tẹ́ bá ń kẹ́ lọ sí àmọ́ gbogbo tẹ́ bá ń kẹ́ sí láyé wọn tó àwọn mùsùlùmí àwùjọ ẹ̀ lẹ́yìn. ẹ rí mẹ́tíláṣí ń bẹ àbẹ́ ẹ̀ fún láwọn rí pípé ńlá dídí wọn kò fẹ́ rí kóòtù mi wọn láwọn rí wọn kí ń bá wa sọ. sẹ́wọ̀n pé denomination tí wọ́n ta ni wọ́n kọ́ sọ́ọ̀tù àbẹ́ẹ̀kẹ́ ń bẹ̀ àmọ́ gbogbo sàdúpẹ́ fọlọ́ àwọn olówó kàtà àmọ́bẹ́ni kan kọ̀m̀pìtìtì ìgbà àwọn kan kó búrẹ́dì wà ìgbà wo kó mọ́tìtì pàpà kí là ń pè náà tó bá tó kápó pàǹkì lọ ọlọ́mọ ọ̀wé ìgbà àgbàrá láti torí kọ́ náà ọ̀tẹ̀ wá pé ká kọ̀m̀pìtìtì pẹ̀lú ẹni pọ̀jù wà á ètò lẹ́wọ̀n ọ̀tọ̀tọ̀ àtọ̀mọ̀kọ̀ wà ń tà lágbàrá tó wà alhamdulilayi ẹ̀ lè rí bí wọ́n ṣe bẹ́ẹ̀ lù mí ẹ̀ mú lù mí wá nàìjíríà ìdájọ́ ṣe bẹ́ẹ̀ táwọn èèyàn ti dé tán lọ kọ́ mọ́sálásí rẹ̀ bóyá yóò rìn jáde nàìjíríà tẹ lọ wọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ ẹ̀wọ̀n láti máa lọ sí wá sílẹ̀ haúsá ńlẹ̀ haúsá yẹn tótó bá ti kálukú tù ká òtú mọ́sálásí mẹ́rin wọ́n kà kílí alẹ̀ kan ni wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ mẹ́rin wọ́n sì máa ti sọ láti mẹ́rin tòtò bá tu àwọn èèyàn irú àwọn tó ń lọ sí ìdánilẹ́kọ̀ọ́ fún ọtọ́lọ́mọba ní kó ọkà wọn mẹ́bẹ̀ẹ́ lẹ́gbọ́tẹ́nìkan wá sí gbòòrò tó sunkún ẹ̀yìn èèyàn àwọn mùsùlùmí àwọn ẹ̀yà wọn kíní lẹ́rìí táwọn yẹn sọ alihamudulilayi nítorí délé ọgbà ẹ̀wọ̀n tẹ́rí yẹn ilé dáwà ilé dáwà tá a bá rí ẹni tí wọ́n máa lọ ọbẹ̀ tí wọ́n máa lọ tí tì ọ́ lóòrèkóòrè tó dára nítorí pẹ̀lú òkú ọ̀nà apá kan nínú àwọn lọ́gbà ẹ̀wọ̀n látàrí ẹ̀kọ́ sẹ́yìn bá ń kọ́ àwa ń ti wá ní nàìjíríà ń bè á ní problems tó ti pọ̀ jù pípọ̀ jù lò jẹ́ kí ìjọba ọmọ ibi tóun ó ti bẹ̀rẹ̀ ìjọba gan they are part of problem wọ́n yẹ ti part of solution ní ìsìlá amẹ́ríkà a rí àwọn ọgbà ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n tó jẹ́ pé wọ́n ń du àwọn ọmọ tó bá jáde ní islamic university madina wọ́n ń du wọn ni láti gba àwọn tó ṣiṣẹ́ ní ọgbà ẹ̀wọ̀n kí ló dé àwọn ọ̀sán ni wọ́n kọ́ volunteer lọ́gbọ́ ẹ̀wọ̀n kan nígbà wọn máa bá wọn kọ́ àwọn ẹlẹ́wọ̀n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá ti jẹ́ mùsùlùmí nù wọ́n sì fi wọn lẹ̀ wọ́n wá fura yìí pé gbogbo àwọn tó ń àtẹ́ǹdì kíláàsì tí wọ́n ń ṣe fún wọn lọ́gbọ́ ẹ̀wọ̀n gbogbo wọn wá di pé wọ́n rọ̀ bàjẹ́ lọ́wọ́ àwọn ẹni tí mójútó wọn lọ́gbọ́ ẹ̀wọ̀n àwọn ni wọ́n wà more discipline ju gbogbo àwọn yòókù tó wà lọ́gbọ́ ẹ̀wọ̀n lọ àwọn olóṣèlú ti àfihàn pé àwọn fẹ́ di aráàlú kìkì rìpọ́tù yìí wá ní àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n yẹn ni wọ́n gbé lọ fún ìjọba ìjọba wa wádìí àwọn ta làwọn ẹni tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n ti yí padà bẹ́ẹ̀ wọ́n á ní àwọn graduate Islamic University Madina wọ́n wá ń dúró wọn kọ́kọ́ láti jọmọ Amẹ́ríkà wọ́n ń dúró wọn gbà pé ẹ̀yin náà ti di páàtì òṣìṣẹ́. tẹ̀lé ọgbà ẹ̀wọ̀n torí pé wọn ọ̀tàdédé rán yàn lọ sẹ́wọ̀n torí wọ́n fẹ́ ba ayé ẹ̀jẹ̀ wọ́n fẹ́ tún tòǹgbà táwọn ọba wa ronú báwọn lọ́kẹ̀dẹ̀ kan sàn fún yàn lọ sọ́gbà ẹ̀wọ̀n ló bá jẹ́ kírímínà lẹ́bù tù nígbà tí wọ́n fi mu ẹ̀wọ̀n lọ́wọ́ lẹ́bù nígbà gbogbo ẹ̀kọ́ láyé àfi tẹ̀bá níjọba ìjọba tó wà serious tí ìjọba bá serious ẹ̀ ń ta iye àwọn ọmọ tá a ní dáná kẹ́kọ̀ọ́ wa kéré fún sẹ́tàfù ẹ wò ní ìdílọ́gbẹ́ wọn mọ̀ wà pẹ̀lú wọn ọ̀lù ibẹ̀ ni iná tí wọ́n máa sáyìn láàrọ̀ ó ti sáyìn kó tuntun lọ lérọ̀lẹ̀ ẹ wá wò ó tí ọmọ bá tọ́jú àwọn ìwà wọn tí ọmọ rí ètò bá ti takọ̀ ètò bá ti tẹ́kìnì ètò bá ti tẹ́kìnì táwọn náà fi rí i pé a ah, àwọn yí padà ẹlòmíì ọ̀daràn wọ́n pẹ̀ wọ́n ni gbàtẹ́ máa ń bá a sọ̀rọ̀ sẹ́ǹtì hàn tó sì ti ń wo pé tó ń bá jáde ọ̀ràn tó ń dá tó gbé òǹdébi ọmọ ẹ̀ sáyẹ́nsì fi hàn pé ọ̀ràn rẹ tó dá bó tilẹ̀ tóbi ju bó tilẹ̀ tóbi lọ tó bá sọ̀rọ̀ àforíjì ọlọ́run àforíjì kọ́ndíṣọ̀n nípa ọ̀gbọ́dọ̀ padà sí jẹ́ mi. pé ẹ padà rìfọ́ọ̀mù ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà táwọn ẹbí yóò tó parí ìṣẹ̀lẹ̀ tó ń gbé ọgbẹ́ ẹ̀wọ̀n ọ̀daràn tó fi lọ sẹ́wọ̀n òun ga ló tún tọrọ lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ wọn ò fi mí sẹ́wọ̀n subahana lọ ìgbà tí ọwọ́ awọ ẹ̀wọ̀n sí wọ́dọ́kọ̀dọ̀ máa kó séjẹ́ náà kẹtẹ́ yẹn àwọn ọ̀dọ́ ọjọ́ mùsànnà fàjà fàjà ọ̀dọ́kùnrin wọ́n ti sọ pé fàjà asùlù rẹ̀ ní fàjàyọ̀ asùlù rẹ̀ ní fàjàyọ̀ tọ́ ìgbà tó sì jẹ́ pé yàwó yẹn tàhárẹ́kẹ́ wọ́n fún ti hàmá ọ̀bìlà ha sọ́kùlì ìgbà tó ti kó sájà yóò wọn náà ti gba wọ́sẹ̀ wọ́sẹ̀ ní dọ́gba pẹ̀lú pé tó síwájú rẹ̀ fátìyà lọ́gbà ó ti kílẹ̀ àìpé yá òun agbọ́dọ̀ yí padà sálẹ̀ náà fi sọ pé fátà sábà tí wọ́n á yí padà láti ìtumọ̀ kan tí tí ó túmọ̀ sí nǹkan mi yóò tún á padà sí kó kùsè wà tẹ́lẹ̀ náà sọ pé fátà yá nítorí pé alẹ́ kùtọ́ àparí o asulu rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ní yàwó tó tún á padà sí yàwó pàtàyà àwọn ọ̀dọ́kùnrin méjì wọ́n bá wẹ̀ wọ́n ọ̀dọ́ òun náà lẹni tó ṣe é pé ó lè gun lápá ó nísan lápá kò ì tí ìdàgbà lọ títí títẹ bá kan sí agbára àwọn lápò àwọn ọ̀dọ́ méjì àwọn náà wẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀ kéèsì jọ́ka náà ṣùgbọ́n àwọn náà ń ṣẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀ àwọn ọ̀dọ́ méjì náà ń ṣẹ̀wọ̀n pẹ̀lú àtúntò Yusuf alayhi salam ètò ti ṣẹlẹ̀ kò náà ní kí àwọn ọ̀dọ́ yìí gẹ́gẹ́ bí àwọn àkóso ẹ̀sìn ti sọ wọ́n ní èkíní kejì wọn ìránṣẹ́ ni wọ́n jẹ́ láàfin ọba ọ̀kan nínú àwọn méjèèjì ọjọ́ kú tí máa ṣe oúnjẹ fún ọba èkejì òun sì jẹ́ abọ́tí fọ́ba mu àwọn aráàlú yìí àwọn ará mẹ́sù nígbà yẹn wọ́n wá wò pé ọbẹ̀ eléyìí ìrọ̀ àwọn eléyìí ti pẹ́ jù kó tó ó ti rọ́nà ọ̀run lẹ̀ kó fi bẹ́ẹ̀ ok bí èèyàn bá wá tó kú tí ọba tó sì rọ́nà ọ̀run tí ọba lẹ̀ ó yẹ lọ èèyàn ọ̀yàtọ̀ ọjọ́ tọ́pẹ́ ẹ̀rí sẹ́yìn náà ní sẹ́yìn náà yàtọ̀ ẹ̀ kúkú yàtọ̀ àwọn ẹni tí ń ṣèjọba tó mẹ́rin péré wọ́n tún ẹ̀rí kékeré sara rí wọn máa fi parí ẹ̀ yóò ti máa gbọ́ àwọn kọ̀ọ̀bá kùn gbé ọ̀rọ̀ èpè ọmọ arọ́dọ̀ egungun àwọn èèyàn máa jáde wọn máa sọ̀lù kò sí tó lè ṣe tó lè máa lè wọ́n ló fi ra rẹ̀ padà wò jẹ́jẹ́jẹ́jẹ́ ni ọ̀gá wà ó lè fẹ́ so lórí àwọn èèyàn tó ṣe ń ṣèjọba lé lórí kò sí táwọn máa fẹnu wọn ṣe ju kí wọn fi wà rọ kó o tó parí wọn ti fẹ́ yọ ẹlòmíì gan wọn máa ṣe pè fún kókó wọn máa wá kí ibi ó ṣe tí òfin ní lè parí ẹ gbọmọ èèyàn ti máa ṣe o ajaja tó bá wá jẹ́ pé ipò tó yẹn ṣe ipò tó ṣe pé ikú ìní máa ṣe onílájà kò sí dàbí ṣùgbọ́n tọba bá ti ń pẹ́ ìbálẹ̀ bá ti ń pẹ́ ẹ̀rí pé àwọn kan ti máa yọjú pé bàbá yìí ṣé kò tí ì tó kú ẹ pa ẹni tí ò tí ì kú pé kó kú jù láti wọ́n ní à ó ti fẹ́ jáyé gbogbo àwọn mẹ́tì ẹ̀ gbogbo àwọn ẹni tí ń fojú sun oyè yìí gbogbo àwọn ló ti kú dá ẹni tó lọ́wọ́ ti pa kò ní kú tó ìdí nù tó fi jẹ́ pé àwọn ará mẹ́sù àwọn ẹni tí ló ń bí wọ́n wò pé bàbá yìí ti pẹ́ jù lóye tí ọba kú lẹ́rọ̀ yẹ ká jẹ kó pa ọ̀nà wo láwàá gbàdá fìlì pa àfi ká lo àwọn ẹni tó súnmọ́ ikú ilé láàlò nítorí pé tí ikú ilé ọba ti pààyàn kò tí ò lè pààyàn sọ pé ọ̀tá tó wà lóde kéé kọ́yàn lóminú ìgbà wọn ṣe ń jọ ń gbélé ìní kọ́ lọ́wọ́ bá ní pẹ̀tù sínú. lọ́dà bí ìyàwó ẹ bí ìyàwó ẹ bá jọ́ta ẹ ídílì ni wọ́n kàn pọ́ tí wọ́n kàn palẹ̀ mọ́. torí àwọn sọ pé ẹni tẹ́ bá rí tí o ti kú lónìí ìyàwó rẹ̀ ni o ti pa. ìyá kan rọra bọ̀ kó oògùn èkúté sí ráìsì ọbẹ̀ ẹ̀ ṣe dúdú náà wà á ẹ̀ jẹun rẹ̀ ọbẹ̀ tá a ṣe lónìí wà á ẹ̀ jẹun rẹ̀ ọbẹ̀ ẹ̀ dùn fún tò wọ́n sì jẹ́ kí tòmátò kó tu kó tu kí tòmátò ó tó kátó ọ̀tá gbàtà yọrọ ọmọ àti yẹriyẹri tiẹ lẹ́nu àbá ó bá tó ń kó jẹ báyìí òkèlè méjì náà ni bàbá rẹ pé sàárè ìsàlámù àlè. màmá ẹni tó wà ń ta bẹ́ẹ̀ ń bínú ara ń tẹ̀ ń tẹ̀ ẹ́ wọ́n kọ́ ọmọ sọ pé mọ́júmọ́jú ń kọ́ ó kojú ẹgbó kiri ni yóò sí nǹkan tó lè ṣe fún ẹ sòṣùgbọ́n ẹni tó súnmẹ́ òun náà lọ rọrùn pé kó tètè mú ọ bóòlù ti fẹ́ paramọ́ níyàwó rẹ̀ náà èyí máa rán pamọ́ bóòlù ti fẹ́ paramọ́ sẹ́ni tẹ́ni tó ń wọlé tẹ́ni tó ń jáde tọ́gbà lọ́mọ ọ̀dọ̀ bóòlù máa rán pamọ́ torí àwọn wá lo àwọn ọkùnrin méjì ẹni tí máa dáná oúnjẹ gbọ́ba àti ẹni tí máa nù lọ́sí tẹnukẹ́ni tí ń dáná oúnjẹ fún ọ rọrùn wọ́n kàn sí oúnjẹ ni bó ṣe fún ọ rọra wọn sí ni tí ẹ bá rí bẹ́ẹ̀ bá ṣe sunkún ẹkún tí ẹ ní ó lékè wọ́n mọ́ bá fẹ̀sùn kàn. àbọ̀ ọlọ́sìn kọ́ wọ́n bá ti gbé fún tọ́da sọ ètò kù yóò sì dànù torí tí wọ́n fura pé nítòmú tó fi kú nù wọ́n lè kókò náà wà mọ́. táwọn gbà táwọn ará àdúgbò wọn bá ẹni tí wọ́n máa kàn ọtí mú fọ́ òun wọn wá lọ tú àṣírí kọba ìgbé kò ní í dá sábà yín jẹ sábà yín mi ó tún wá jẹ pé àwọn náà látún wá ti tẹ báyìí báyìí báyìí làwọn aráàlú wá náà tọrọ lọ́dọ̀ èmi àti lágbájá níbi ká ti kú pa yín sì ti kémi ọ̀dà bítọ̀ ọ̀dà sọ́jẹ́ fún kí ló ti wí. ètò ìṣẹ̀lẹ̀ ní amọ̀pẹ̀lú mi lẹ́sìn gbọ́ bàbá o. ok gíláàdì pinnu ti ẹ tóun tó fi sọ fún mi pé ó sì lò ó bí wọ́n ti fún àbó nílò òun nílò tóun. tòun ti wá sọ fún padà ọba tìrọ àti sùúrù títí tí olóúnjẹ fi gbóúnjẹ wá títí tí ọlọ́tí fi gbọ́ tiwa ìgbà tó kìíní kejì wọn gbé tí máa gbé wá wá ọba wa ní. ìwọ ń tiẹ̀ ọtí tó gbé wa mú sẹ́mu pé ọkàn ọbọ òtún yẹ kó balẹ̀ tó nà nítorí pé tó o bá lọ sọ̀rọ̀ alẹ́ bí àìlè yìí tí wàá ní ṣe àwọn ti bá láti yá tó máa ó ní ọtí tó gbé wa ọba tẹ ọtí sọ̀rọ̀. bí nǹkan kò sí ó dìde ọ̀kẹ́ tọ̀gbọ́n. ìwọ ń kọ́ òní á ah, ẹ mẹ́jọ jẹ oúnjẹ ọba ni ó ní sọ àti oúnjẹ ọba ọba náà ló ní kọ́ ọjẹ́ ọ̀nà àà bàbá wọn ò fi kọ́ mi báwọn pé kí n rí ọba <laughs> ibẹ̀ wa bá ti wá ní ní tó ti mú ọ mẹ́jẹ nínú oúnjẹ yìí àti pé n ta gbọ́ òdodo ni. ẹ mú olóńgbò wa nítorí pé ìdá àbá gbọdọ̀ jẹ sínú ayé fi rún mú o bí wọ́n wá gba mọ́tò wá fẹ́ bá kú díẹ̀ fi ń wọ́wọ́ nǹkan náà ni a ò lè bá bẹ̀rẹ̀ ó ní wọ́n mú olóńgbò wa wọ́n á gé fún nínú oúnjẹ kó sì ń nà kalẹ̀ mu yẹ́ẹ́. wọ́n ti kó sínú àkúté báyìí. bàbá ọlọ́sìn àti wá àti ẹ̀ lọ sẹ́wọ̀n. ti olúwa mi nǹkan dà á èyí tó ti mú ara rẹ̀. ó túmọ̀ sí pé ni ọ. gba ti gbà ọ̀ọ̀mà lónìí. ọba jẹ́ wà lóyà kó o tiẹ̀ ní gbà mẹ́tẹ̀lẹ́ lọ́wọ́. á ń bọ̀ sí bọ́ sí ọmọ akó ni rárá ò ní gbà ní ojú ẹni fún wọn láyè pẹta lẹni kípa ọ ká dà fún yín. àmọ́ ti gbà ó túmọ̀ sí pé wọn náà ayé àti pa òun wà lọ́dọ̀ rẹ̀. ẹni tó jẹ́ kó wọn dà sínú túbú wọ́n ti kó wọn lọ sẹ́wọ̀n àwọn wa lẹni méjì tí wọ́n bẹ lẹ́wọ̀n pẹ̀lú ànábì yòósù pẹ̀lú àwọn míì náà táwọn náà ń bẹ nù. àwọn tí wàá wà bẹ̀ òkè egbetirege egbetirege láti jẹ bàbá ńlá àti ìyá ńlá yìí wọn wá lálẹ gbàtà lálẹ wọn wá ń sọ àlá wọn fáwọn ẹbí Yusuf àlẹ ìsẹlẹ torí láti jọ tí wọn ti rí Yusuf lọgbẹ wọn wọn rí bí ẹni rí wọn rí kékeré báwọn kópa ní jágbajàgba wọn sì rí bí ẹni tó ń pa ẹ ọ̀rọ̀ a kì í ṣe mọ irú bàbá yìí lè mọ àlárọ àwọn méjèèjì bá ronú pé káwọn sọ ní táwọn lálálà báwọn lè oṣù parí ìṣẹ̀lẹ̀ ní ìtumọ̀ sí pé ẹ̀kọ́ yìí ó ti wà tipẹ́ títọ́ ọba lálà tó o bá rí nǹkan dá sọfẹ́ mi rè tó fẹ́ràn tó ń ti wò náà fẹ́ràn tó bá ra burú má sọ bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ lọ kíkọ́ mẹ́sẹ̀lẹ̀ má sì sọ bẹ́ẹ̀ nìkan torí pé tọ́ bá ti lè ti sọ́kùn yẹn yọ sí. ọ̀gá rí bẹ́ẹ̀ ti ń ṣera ayé báyìí tí yorùbá lọ sí tán bá lá làwọn sọ náà yorùbá ké ó lè kó ńlá pé máa lù kánkán lé òǹkà ni bá ti bọ́ kára lóòótọ́ màálù kan bá jáwọ́ ó fi gbogbo èèyàn lò náà ní sálé mọ̀ pé tọ́ ọtẹ òtẹ ní sẹ ebo ti sọ o ti sọ ẹlòmíì ẹrì kébi tó má panu mọ́ ọ làbúrú ti máa ti díẹ̀ nìkan ó lò ń lálẹ́ òun á rí agarodo wọ́n gbin lọ jáńdí rẹ́rẹ́ òun á bá rò láàrin rẹ̀. tó o ti wá lọ balagbada o ti lọ bá sẹmẹlì o ti lọ bá dóòlà o ti lọ bá làkàtì kálukú sáárọ o wá ní wá ní kó o tún wá dọ̀ wọn ni ọ̀dà tó fẹ́ gbá <laughs> ètò mú ọmọ náà béèrè lọ́dọ̀ lágbájá kàmẹ́dọ̀ dóòlà làkàtì gbè ọ̀dà tó fẹ́ gbádùn atarodo a máa nǹkan rẹ téèyàn máa jẹ bí fífẹ́ tó káyọ̀ yọ táyọ̀ òbúrú kíbọ̀dù ó ní yọ táyọ̀ ọ̀dà fi gbú ara fi gbú ara o kí ló dé yọ táyọ̀ wọ́n ní má tún lọ wá tó fún ọ̀rọ̀ rú aláìsàn ọmọ à ń bẹ lọ kọjá pé bóyá mi lọ́lọ́run fi hàn pé ọ máa ta oúnjẹ ó sì máa ń tà nídìí oúnjẹ tó o máa tà wọ́n máa padà wá fún ọkàn láì fi ìsanwó. ó sá jẹ pé dìde lé lọ torí kọ́ bàbà tún lọ bomi. ọ̀wá kò tó sọ kó tó sọ bóyá ọ̀ràn ń bọ̀ nù gbèsè ayé rẹ̀. á ah, ó dáa kéèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀. níṣẹ́ bá lálàtẹ̀ rí dáadáa yín náà mọ̀ sí dáadáa lẹ́rìí ẹ̀bẹ̀ náà ẹ̀tún aṣọ fẹ́ni tẹ̀ fẹ́ràn yọ̀ọ̀sì. ìbá ti ráì dá ẹ má sọ ọ́ ẹ má sọ ẹlòmíì ọ̀fẹ́ sọ àmọ́ fi àsọdùn kẹ́nu ọmọ tù ú ẹlòmíì kòkòrò máa já wọn jẹ lẹ́nu ni pé sọ sọ sọ ó lè di ah, ọ̀rọ̀ tẹ́ sọ mímu rájà láti mọ láǹjẹ̀ta adákẹ́ni tí ọba ti sọ ọgbọ́dọ̀ sọ ẹ jẹ́ sọ. nígbà mo bá sọ ẹ fi mọ̀ bọ́ dàbí ọ̀dà áhà ah, ìwọ kan ti yẹ kó lójúmú kó o ti mọ̀ pé ọ̀dà. bí kéèyàn olóhùn sùn òun lálàá tí wọ́n ń pa òun lórí láì jẹ́ kó yọ̀ǹda ọwọ́ alọ́sàn mọ́sọ̀ o <laughs> torí pé wọ́n ń fa orí rẹ láì jẹ́ kó yọ̀ǹda ọwọ́ atúnọ̀sọ̀ àbúrò ṣẹlẹ̀ torí ẹ̀ gbọ́dọ̀ tọ́ àwọn arákùnrin méjèèjì wa bó tilẹ̀ jẹ́ pé wọn ò lẹ́kọ̀ọ́ èwo ló yẹ ká sọ èwo ni ò yẹ ká ẹ wò bá máa tẹ̀ kẹ́ qala ahaduhuma ọ̀kan nínú àwọn méjèèjì ọbẹ̀ sọ nípa àlátọ́lá ó ní wà nábì yóò inni arani a'siru khamra mọ́lá làríra mi pé mò ń pati mọ ń pọn ọtí kọba mu pé mọ ń pọn ọtí sẹ́wọ̀n kí sẹ́tí ṣe tẹ́lẹ̀ náà ni pé nǹkan ọtí alápò oríṣiríṣi dàmú alápò oríṣiríṣi nínú àlá ni pé kọ́lọ́run ọba mú ọ rí nǹkan kan lójú oorun ọlọ́run yìí sì mú yẹn rí nǹkan kan àfi dà torí ẹ̀ láti ìtàn lọ́wọ́ àìsàn náà sọ pé bá ń lálà ẹ bá rí nǹkan dà gbọ́dọ̀ ọlọ́run ti wá ẹ ìdí nu sọ fi ni má sọ tó o bá sọ ìgbà náà lọ́lọ́wọ́ nǹkan tẹ̀ torí tó o bá ti sọ àwọn pẹ́ẹ́tì tó ànílé nù ìgbà tó o ti wá máa kọ́ ọ sọ ẹnu rẹ ọlọ́wọ́ àmọ̀kàbùrú yàn fẹ́ ẹlẹ́kẹta òní pé téèyàn bá ronú títí tó fi sùn yóò fi lálẹ́ tẹ́ bá fi jẹ́ kí ìtẹ̀tẹ̀ lẹ́ ronú lẹ́ ronú lẹ́ ẹ́ fi lálẹ́ àná bí wọ́n sọ pé àwọn fowó kan ránṣẹ́ sí ọ láti jẹ ẹrin tẹ́lẹ̀ rí gbà ní káàrí gbà wọ́n ti tó padà lọ sí báńkì wọn làwọn ti fowó yẹn ránṣẹ́ wọ́n tún wọ́n padà lọ sí báńkì wọn làwọn ò sí ìrówó yẹn bì òun á ronú pé bolówó ìlé ha sí àyè ah, ẹtú tíwó lọ́nà ẹ̀rí pé tọ́ bá sùn gbàtọ́ ẹgbẹ́ ìrònú owó lọ́ bá sùn gbogbo bí yóò tó ń bá ha sí láyé nínú ọmọ àfi lálẹ́ ẹ̀rí wà á fi ránṣẹ́ kàṣíà yẹn ló mówó yẹn lò so ọkọ stampu rọọdì òfin sínú kọ̀mpútà so àlọ́ òwò kọ̀mpútà àwọn ayé ìta lọ́nà àtàrà <laughs> ẹ̀rí pé ní téèyàn bá bá sùn lèèyàn máa fi lánàá ìgbà míì àfọwọ́fà ní díànà pé kéèyàn jẹ́ wà kó tó wá láyò kó tó má romi mú dáadáa kí ni àwọn fi lánàá omi ni yọ ọmọ kó mú mi ẹ ó mú ó mú mi bí ìtọ̀ bá wà nù rẹ̀ náà lè tọ́ lé nítorí mo mú mi débi pé àbá mọ̀kànfẹ́ lọ sọ ni mo bá wọ tọ́lẹ̀ onímọ̀ kórìí bẹ́ẹ̀dì ló wà tó ti máa bí àlàáfíà jẹ̀mà sàmúti bá ti rí dáadáa ó tó má ká ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ló ti wá. ẹ wá gbọ́ àwọn arákùnrin méjèèjì ọ̀kan ni mo ríra mi tí mo máa ti وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا èkejì ni mo ríra mi gbígbé mo ru búrẹ́dì lórí mi búrẹ́dì lèmi rù sórí èyí tó lálà kíkó ń ríro nǹkó ń patí apatí mo bọ́ ba náà ní tẹ́lẹ̀ èyí tó sì lóun ríro òun kó òun ro búrẹ́dì sórí dánadáná ní bọ́ba nínú oúnjẹ ní máa dá bọ́ba kálukú lálàá tó ti rẹ́gí pẹ̀lú tẹ̀rẹ̀. ṣùgbọ́n búrẹ́dì tí mo wá rù lórí mo wá rí i pé kó lọ tọ́ ìró mi olùkọ́ àwọn ẹyẹ ń jẹ lórí mi. mo rù búrẹ́dì sórí àwọn ẹyẹ ń sì mú búrẹ́dì jẹ mọ́ mi lórí.

ìdí tá a fi gbé àwọn wò pé ẹni rí ni nítorí pé nínú ẹ̀wọ̀n yẹn wọ́n mọ yusuf kọ́ lawọ́ àwọn tó mú wẹ̀wọ̀n nítorí máa fi ta àwọn èèyàn lọ́rẹ̀ ó sì jáde tó ṣe fọkàn tán ọ̀rọ̀ sẹ́nìkan bá bá a sọ ẹlòmíì ò ní gbọ́ wọ́n sì rí lólódodo lọ́gbẹ́ ẹ̀wọ̀n bá wọ́n sì rí i pé a ìdákẹ́ rẹ̀ gan ọ́lá ó sì máa ń sin lọ́nà lọ́pọ̀lọpọ̀ kí àti ọlọ́lọ́nkọ́ máa bá wọ́n tún wá fura pé bàbá yìí ọmọ àlárọ ń ṣe dáadáa sáwọn ẹlẹ́wọ̀n ẹgbẹ́ ẹnìkan ò sí ní sáré mi àtúkọ bẹ́ẹ̀ wò gbogbo ojúṣe tó yẹ kí èèyàn ṣe fún yẹn ẹgbẹ́ rẹ̀ ní máa ṣe fún ọlọ́gbà ẹ̀wọ̀n àwọn ọkùnrin méjèèjì tí wọ́n á wọ ẹ̀wọ̀n yìí tàtàwọn náà wọ ẹ̀wọ̀n wọ́n súnmọ́ yóò tó wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀ ní ìfẹ́ tó lágbára wọ́n sì sọ fún pé wàláì a nífẹ̀ẹ́ rẹ ní ìfẹ́ tó lékele ọlọ́lọ́wọ́n ọba yóò ṣe ìbùkún rẹ̀ fẹ́ẹ̀ méjèèjì. oníkẹ́sì máa wọ nǹkan ẹnìkan nífẹ̀ẹ́ tèmi àyà abikífẹ́ mi ó bí wàhálà kù. ẹ̀yin náà ní ìsìnkú ọmọ fẹ́ẹ́ ti tọrùn bọ wàhálà báyìí. bẹ́ẹ̀ náà ti rí bàbá rẹ̀ ìfẹ́ ànábì Yusuf lónìí ẹ̀wò ìfẹ́ ti bí wàhálà fún àwọn ọmọ ti gbé mà lọ́wọ́ wọ́n fi sọ kàga ó fi dẹni tí wọ́n lọ tà lẹ́rú ìfẹ́ ló kó bá ìfẹ́ kó bá Yusuf ìfẹ́ kó bá bàbá rẹ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ìmọ̀ràn àtúnláàtì ìyàwó mínísítà ìfẹ́ ló ní sí Yusufu ìfẹ́ ìpọ̀ dọ́gba ìfẹ́ kóbá àbẹ́ ìgbó ti kóbá ni òun náà dé ìyàn tó ṣe wípé kò gbádùn mà níta ń wá pé kọ́pọ̀s bákan náà àwọn obìnrin tí wọ́n gbé wá pé ẹ̀ wá jẹun tí wọ́n á fún lọ́bẹ̀ tó mú bérebére ẹ máa gé àpò ẹ máa gé pẹ́nápù wọn mọ̀ pé apòkálọ̀ àwọn ń gé pẹnapù kọ́ ọmọ àká àwọn làwọn ọkọ̀ bẹ́ẹ̀rẹ́ torí kí wọ́n nífẹ̀ẹ́ yusuf gbá ọ èyí ẹ̀ ti ń dábàá ẹ̀. láti kí ẹ̀ bá dá yorùbá sọ pé ọ̀dà bíi egbin ọ̀dà bíi egbin ó túmọ̀ sí pé egbin dáa jùlọ àmọ́ ń dáa bíi rẹ̀ ní lárúbáwá àwọn sọ pé da adégún lọ ó sì túmọ̀ sí pé kò da adégún àmọ́ àwọn sọ pé da adégún lọ bẹ́ẹ̀ lànàbí Yusuf ààrẹ ìdẹ́sẹ̀dá torí ìfẹ́ wọn ti gbé wọn jẹ́ ọwọ́ wọn dàálẹ̀ àdúgbò ẹ̀fọ́ lọ. ó ní à èyí nífẹ̀ẹ́ tèmi àti kọ́ fa wàhálà. ó ní àbúrò yá mi àbábúrò bàbá mi lóbìnrin ó ti nífẹ̀ẹ́ mi rí tẹ́gbẹ́ mọ́tara rẹ̀ mọ́tẹ́ni tí ìnira ti bàbá mi nífẹ̀ẹ́ mi mọ́tẹ́ni tí wọ́n gbé jìnà sí bàbá mi wọ́n sọ mí nù nítorí ìfẹ́ tó ní sí mi. tọ́ ìyàwó mínísítà bẹ́ẹ̀ náà lò náà wọ́n ní à gbogbo sẹ́ńtọ́ agbóhùn máa wò lè gbà ó á nífẹ̀ẹ́ yín náà ni o ìjọba tiwọ́ ya tiwa <laughs> kó ya ṣe yín kò burú ẹ sì máa gbà. tọ́ ẹyin rẹ̀ ni wọ́n wá lálàá èyí tí máa fún ọba lọ́tí mu òun gàgà lọ́lá yìí ikú òun òun pọn ọtí náà kó ṣe déédéé sẹ́ẹ̀. nígbà tó máa fi ń sọ ti jẹ́nẹ́rálì òun náà ní àìnà náà pè ní greek náà máa fi sọ ti jẹ́nẹ́rálì. títí di sin láyé ọtí tó wọ́n greek yẹn náà wọ́n máa lò wọ́n sì máa ń pín lọ́pọ̀lọpọ̀ ní gbogbo òtún tí ó mọ́tò lásìkò kan débi pé yìnyín ọmọ àjábọ̀ ìdínú ọ̀pọ̀ gidigidigidigidi ní Lebanon àti Palestine ọpọ gidi mbẹ ó ní mo rí pé mò ń pọn ọtí ọtí wa ni ọtí ń jẹ ohun yòówù wọn lè fi torí ń ní yóò lọ fi èdè gbogbo ọpọlọ wa àní máa ń tàǹtì mọ eléyìí túmọ̀ sí pé kò bá jẹnu ọtí náà ni kò bá sì jẹ gbogbo yìí táwọn ilé ọtí gbogbo ń pọn àtà ọtí náà ni bíi gólúdà bíi sáùtù bíi tà bíi kíní kan nárébù bíi kíní kan ẹsẹlẹsì gbogbo ọtí ni orí ikú ni gbogbo ẹ o ọtí kà. bíi burúkutu bíi sẹpẹ bíi pẹlẹbẹ bíi ògógóró tó gbogbo ẹ pátá orí ikú ìyẹn gbọ́dọ̀ jìnnà kódà ọtí wà dáko máa fi haramu náà gbogbo ẹ kódà ọtí tún wà tó máa fi búrẹ́dì sí haramu gbogbo ẹ àtọ́tí tí o bá ń pè lómi dùn onáńkọ haram bákan náà solution táwọn ọmọ kàtá mu tí wọ́n fi ń lẹ́kùn táyà wọ́n wà tọ̀ sára àkíta yọ wá pè sẹ́ni yóò fi sùkú ẹnu yọ máa fà á lójú ọmọ aránkó àwọn bẹ́ẹ̀ náà ni pọ̀tọ̀pọ̀tọ̀ ti ń bẹ nínú gọ́tà wọ́n tún mọ̀ náà lọ sí báyìí àní gbogbo tí ó ta ti kọ̀kọ̀ lọ sá dà táwọn ọmọ karambà ni ọmọ ọmọ lọ́fíńdà ẹ̀rọ alukọ̀hólù wà mẹ́ òun náà ni wọ́n tún máa mú lọ́tì pẹtrol wọ́n mú lọ́tì gbogbo ẹ̀ ọtí náà ni ó tún bá lọ sábẹ́ òfin ọ̀rọ̀ ó lọ nǹkan ọdún òun rí kó nǹkan ọdún. tọ́ nínú kìlá Abdullah ibn Mas'ud inni arani a'asiru inaban inabu gangan ti ń pa ilẹ̀ òun tọ́ka sí kì í dẹ́rù pópè lọ́sí. tọ́ bàbá kejì ó lóun rí kó òun ru igba búrẹ́dì lórí àwọn ẹyẹ sì ń jẹun lórí tọ́ wọ́n wá ń tọrọ pé kọ́ bá wọn rọ̀ Ibn Jarir rahimahullah wọ́n gbẹ̀gbà wá kan alátọ́ Ibn Mas'ud. wọ́n ní Ibn Mas'ud sọ pé máa rọ aṣọ ìbá Yusuf shay'an innama kana tàhálà náà lè yọjọ rírà àrẹ yìí wọ́n láwọn arákùnrin méjèèjì yàn lálàá wọn kà parọ́ fáwọn lálàá ni wọn fẹẹ ti dín ànábì Yúsúfù tí wọn bá gbá wọn tí wọn gbá wọn ìyẹn ni pé ẹ má kúrò ọpẹ lálàá láì lálàá torí bẹ́ẹ̀ kúrò rẹ̀ náà bẹ́ẹ̀ lálàá tí wọn bá fi lé báyìí rọ nǹkan bá rọ sí yóò ṣe ọba jáì ó sì jẹ dáadáa tọ. So, nígbà tẹ́ ẹ̀ mọ̀ wọ́n ló lè jẹ́ sáìdá ẹ̀ ò jẹ́ pẹ́nu ẹ̀ ààrẹ nàbí yusuf adá lọ. láyé ti kù máa kọ́ ẹ̀mú tọrọ zàkọ́ni ilá nàbà tó kù máa bí tẹ́ òwèrè yìí kọ́bọ́lá ẹ̀yẹ ẹ̀yọkùn máa. nàbí yusuf ó ní gbogbo àlàáfíà bá láláyé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fún mi nímọ̀ nípa àlá púpọ̀ òsì síbò sí ni pé àlá tó ńlá ẹ̀mí sọ pé kò jẹ́ fún ọ kó tó dìgà kálá àwọn tó fẹ́ ó ní kọ́dà tó yẹ yín oúnjẹ tí wọ́n bá gbé wá fún yín tó di kí wọ́n gbóúnjẹ dọ́dọ̀ yín màá ti sọ fún oúnjẹ tí wọ́n bá gbé wá lẹ́wọ̀n yìí bí káàrí àti ẹ̀wá ni màá sọ fún yín kó tó dọ́dọ̀ yín bí gàrí àti àgbáni máa sọ fún yín kó tó gbede ẹ wọn gbede bẹ̀rẹ̀ báyìí máa sọ ìtumọ̀ rẹ̀ fún yín kó tó dọ̀dọ̀ yín torí ẹ̀ alimami kẹkẹ bí oní bíbá ẹ tó ń gbà lérò sí wọn ní gbóúnjẹ wá fún yín lójú àná àbí kí sọ fún yín pa kó tó di kó dé báyìí láyé. bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀ nípa tẹ̀síìrì mi náà sọ. tọ́ apá kan nínú àwọn olùmọ̀ sọ pé àwọn ọ̀ma bóyá lóṣù kan ti òun náà ní kí ẹ máa taro orí pa júwe ní tó lè jáde wọn ní tó bá ń kó oúnjẹ bọ̀ tí yusuf bá wọn fẹsẹ̀ ń gbé bọ̀ oúnjẹ yóò dùn kódà ní ti ń gbé bọ̀ fífẹ́ rìn yìí ìrìn tó dùn nínú ni tó bá ti ń gbé bọ̀ tó wọn fẹsẹ̀ rìn bọ̀ pé ọ oúnjẹ yóò korò tẹ bá ti sọ wẹ́rì kòkòrò náà torí ìrìn ẹni tí ń gbóúnjẹ tó dùn bọ̀ a máa yàtọ̀ sí ìrìn ẹni tí ń gbóúnjẹ tó korò bọ̀. nígbà tí mami yín ṣe oúnjẹ tán tó ní ẹ̀yin ọmọ mi wá gbóúnjẹ yín ẹ̀mẹ́tì òtútù máa yín lọ́wọ́ bẹ́ẹ̀ kẹ́yìn kò tún máa já tọ́fẹ̀ oúnjẹ yín máa tọ̀. ẹni ọba wù ọ́ gbóúnjẹ rẹ ẹ tó bá tù àtọ̀ ẹ̀yin náà ti ẹ̀kẹ́ ẹ̀ pẹ̀tọ̀ amánéjì ẹ̀ ní lónìí. tó látara ni wọ́n ti pè é dé wọ́n náà ti mọ̀ pé ṣé yóò dùn àbí òní dùn. ẹnu ọba wa pé náà kò tí ẹ̀wù mi jẹ mọ́. kí ló dé ẹ̀gbọ́n tẹ́ wù owú mi ẹni ọba òwú mi ó ti hàn kó ń jẹun òní. lánàá tẹ́ ra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ẹ wá kó ń jẹ abẹ́jọ́ òtútù lónìí tí ọ̀sẹ̀ ra bẹ́ẹ̀ pẹ́sìkẹ́kẹ́ òsí lórí ẹ̀ ẹni ọba wọ kó ń jẹ ìyẹn ni pé látàrí èdè náà ń pè wọgán mà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ obìnrin ti máa ń kó bára rẹ̀ tó ti ṣe wàhálà bọ̀ láti ya wákàtí tó ti pẹ́ bí kò kọ́ àmọ́ bí ó ti àpúròjì ọkọ rẹ̀ bí kò wá jẹun tó ló fi máa fọpọlọ wò pé kó yóò so oúnjẹ tó dùn oúnjẹ yín ló ń máa fẹ́ fẹ́ ti fẹ́ à ókè kò mi jẹ. ẹ jẹ tó ti ṣe wàhálà bọ̀ látàrọ̀ kí máa kàn torí pé ìwọ́dọ̀ èdè tó pé nì èdè tó pé ló kó bọ̀ ọkàn lè jẹ́ pé bóyá oúnjẹ kan tó ti ẹ̀sìn kan kì í ṣe kó dùn kankan rárá àwọn gbà oúnjẹ yìí ẹ wá ẹ gbádùn masha allah dákú ẹ mà sẹ́ni tí ń gbóúnjẹ ń bọ̀ wá ti ń gbé bọ̀ wọ́n náà ti máa sọ́ọ̀dì ẹsẹ̀ rẹ̀ jágara oúnjẹ ìfún. bísí rìn ní pọ̀sẹ̀ ní tuntun pé ẹ má gẹ̀ẹ́tì òun kíní yóò dùn ó wọ́n máa sọ pé <laughs> ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ti jẹ ààrẹ ṣe. ele túmọ̀ sí pé anábì yóò sùpà rẹ̀ ìṣẹ̀lá wọn tó bá ti ń gbóúnjẹ bẹ̀ wọ́n mọ̀ oúnjẹ yóò ní oúnjẹ yóò dùn ó sì bá bẹ̀ tọ̀ anábì yóò sùpà bẹ̀rẹ̀ wáàdì o táwọn èèyàn yìí bẹ́ẹ̀ náà ní tọ́lọ̀ bá ti mú chance wá wáàdì bẹ̀rẹ̀ wáàdì bẹ̀rẹ̀ bí káfíìrì kan wá ó ní ẹ òun bó ẹ ti ìjẹta ló ń jẹun káyìn wọn á wá pé kẹrin lọ́jọ́ tó náà tó torí etí tó ń pọ ọkọ lọjà o nǹkan kan ṣe ọ tó dèjì lọ kí ló ń tẹbi bàbá ọgbọ́n náà gbọ́ ni ó ń gbólú agbọ́ ọba gbólú agbọ́ ibi òní pọ̀ dídí kọ́ bẹ́ẹ̀ lọ. ẹni tó fi jókòó padà èèyàn wa sí ti wáàdì ọlọ́run mélòó ló ń sùn ó ní mẹ́ta lọ́kàn náà àwùjọ bíi lẹ́yìn ẹ̀ṣẹ̀ kan lòrò jù sórí ara bí tó ti sọnù ronú sọ̀rọ̀ ara rẹ̀ qul huwa Allahu ahad ọ̀kan ṣoṣo lọ́nà ọba kí ni mo wí ẹlọ́kan ṣoṣo lọ́nà ọba àgbẹ̀dí ẹ̀dí ẹ̀ ọ̀kan ṣoṣo lọ́nà ọba wa tọ́ta torí tó bá pé mẹ́ta tí wọ́n sọ èmi ò ní sí ìwọ òbí kí ni mo wí ẹni tó bá pé mẹ́ta ẹ wá fún lówó kọ́ lọ jẹun ní tò gbogbo ìgbà tọ́rọ̀ bá ti dàrú mọ́ lóṣù kọ́ ọmọ wa mà ṣàlàyé fún mẹ́tì ó ti gbà tẹ́bi bá ń pọ̀ láti lẹ́yìn pé tẹ́bi ọba pa àhà yọ àpò mẹ́gbọ́ wá sí wá sí báwò kí ni wá sí kan ṣe gbogbo wá sí náà kọ́ ọmọ tó túmọ̀ sí pé bá ti rí chán ẹ̀ ló dáadáa bí kẹ́ wọ mọ́tò ni kẹ́nìkan máa la agbófinlé ẹ̀ sì fi wá sọ́ọ̀tì lẹ́wọ̀ wọn máa polówó ẹ àbíkọ gba jésù àìjẹsọ ọwọ ọrùn àpáàdì ẹ àfi kíní kan ọdọ àkókò ẹyọ ọlọ́run àpáàdì nígbà tó bá ti parí lọ àti bisimilahi alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulilayi wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd àti gbọ́ phase one phase la fẹ́ gbọ́ báyìí kíkàlùkọ́ farabalẹ̀ a ọ̀ wá bẹ̀rẹ̀ sí ní kó dálẹ̀ ó kù kí bàbá dírẹ́fà ó ṣe sùúrù náà bó ti ṣe sùúrù gbọ́dọ̀ alákọ̀ọ́kọ́ kò tó bẹ́ẹ̀ tí ò ní ṣe sùúrù gbọ́dọ̀ dẹ̀ jù. ẹ àbá ẹ inú mọ́tò la wà torí à inú bàálù la alẹ́ kẹ́ <laughs> so ó túmọ̀ sí ọlọ́ọ̀tì mú dáńtì wa kò sì ṣe é bínú sọ sẹ́ni kò ní ẹ̀sán níbi òtítọ́ owó rẹ̀ ó gbó ẹ bá kó pọ̀ jọ gbà tòtẹ́ bá ti rí kàn ẹ̀ lò dáadáa ẹ̀ lò dáadáa torí irin ní máa jẹ́ irin ọlọ́ bàtà yìí náà bá ti bẹ̀rẹ̀ wá àdúrà kò ní sínú pẹ́ẹ́lí kan tó wọ mọ́tò ìjọ kan ti wá sùn àwọn kan wọ mọ́tò láti dé pọ́ńtìlá kan mẹ́ẹ̀ tàbí dé pọ́ńtìlá ní sáwọn aṣọ ìlànà lórí ẹsẹ̀ jọ́ọ̀nù kan ọrùn jọ́ọ̀nù mẹ́fà yẹnì kan sáà ń ka gbogbo ẹ̀ kí ló dé bí mi sí i. Muniko. ní kò òjò wa parí ìjọ ọ̀nù rẹ̀ mo ní tọ́ alhamdulillah wassalatu wassalamu ala rasulillah táyì dínkù wà láì dákẹ́. <laughs> a ah, ó tún kálukú mo ní yẹ táàsì ńlá nílé torí ẹ wọn bá pé wọn ti dá wọn ti dá àtẹ wàásù wálẹ lọ ti ṣe sùúrù wọn náà ṣe tiẹ̀ wàláyé ó ti yóò dínkù lẹ yorùbá yìí ti àmọ́ báyọ̀ sáàdù lọ́sẹ̀. tó eléyìí túmọ̀ sí pé anábì Yusuf alayhi salam ó ti rí chan ọwọ́ àdúgbò dáadáa. ó ní inni taraktu millata qawmin la yu'minuna billah. èmi tá a rí yòó mo ti fi ojú ọ̀nà ìsìn àwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ sílẹ̀ mo ti pàṣẹ lásán kọ́lẹ̀ ń pè mí lẹ́nu rí lásán kọ́lẹ̀ ń wò pé mo jẹ́ ni ọlọ́run èmi ọ̀bá yín ṣe rẹ́ẹ̀sì kẹ́ǹsì ẹ̀sìn rádaràdá kẹ́ǹsì ní ìbá yín ṣe ẹ dákun tí ọba sí chánsì pé wọ́n wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sì jọ wà lọ́gbẹ́rún èèyàn mélòó ló lè bá sọ̀rọ̀ bá kó tó sọ débi ká ọ̀dà ọ̀dà ọ̀dà ti lọ. tọ́ wọ́n náà fẹ́rọ̀ sí hùn káfíìrún ẹ̀sìn àwọn ẹni tó ẹgbẹ́ wọn gbàgbé ìdí àlùkìyàmọ̀ gbọ́ mo ti pàtì èmi gbọ́ lọ́n gbọ́ mo ti gbàgbé ìdí àlùkìyàmọ̀ gbọ́ ó ti nù wọn lọ́rọ̀ nù. واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ẹ̀sìn àwọn bàbá mi ìlànà àwọn bàbá mi ẹ̀sìn òdodo sábà fi kankan tó ogún pẹ̀lú rẹ̀ nínú ìjọ lèmi ń tẹ̀lé tẹ́lá béèrè fún àwọn ta láwọn bàbá mi tọ́jà pé ẹ̀sìn òdodo tí wọ́n ń ṣe lèmi náà ń ṣe àwọn bàbá mi là nàbì Ibrahim alayhi salam àti ànàbì Ishaq alayhi salam àti ànàbì Yaqub alayhi salam àwọn bàbá àwọn bàbá jù. Ibrahim ni bàbá ńlá fún ànàbì Yusuf. ìtàkùn náà bàbá ńlá rẹ̀ yàkúbà ni bàbá rẹ̀ tààrà toríko ànábì ibrahima aleyhi sẹlẹm olóbi ìtàkùn aleyhi sẹlẹm ìtàkùn olóbi yàkúbà aleyhi sẹlẹm yàkúbà aleyhi sẹlẹm lóbi ànábì yusuf aleyhi sẹlẹm. ní tí wọ́n ń tọ́ka sí bí ohun gángan gángan. òun náà lẹ̀sìn anabi ismail aleyhi salam bó tilẹ̀ jẹ́ pípọ̀ dárúkọ anabi ismail àfi ṣùgbọ́n nu bàbá rẹ̀ náà lọ wà torí pé ọmọ bàbá bàbá ẹni ọmọ bàbá bàbá bàbá ẹni bàbá bàbá ẹni náà ọmọ bàbá bàbá bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ lọ wọn kàn jọ jẹ́ ọmọ ìyá kan náà pẹ̀lú ẹyà kan rẹ̀ bàbá bàbá rẹ̀ náà lòdì torí ẹ̀rẹ́ àkóbá anabi àkóbá rẹ̀ ìsìlẹ̀ ti ń pàkíyèsí àwọn ọmọ rẹ̀ àǹkóńtòm ṣòhádẹ́ ẹ̀dí ṣàbọ̀rọ̀ ẹ mọ́t ẹ̀dí kọ́lẹ̀ lìbẹ̀ní bẹ̀ni tẹ̀ àbùdó nà mí bẹ̀rẹ̀ àbùdó ìlà àti wà ìlà àbá آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون أبن تنين نيجا تيكو ديوابا نبي يعقوب عليه السلام تنفي أمار ليه هنا ما سنين سبحان يوسف عليه السلام làwọn يا لنا نبي náà ونيا أما wọ́n ní à á máa ọba àwọn bàbá rẹ anabi ibrahim ọba àwọn bàbá rẹ anabi ismail ọba àwọn bàbá rẹ anabi ishaq ọba ọ̀kan ṣoṣo òun náà láti jẹ́ mùsùlùmí. so àìkò wí ismail àbí kò túmọ̀ sí pé yóṣùbọ̀ ọ̀mọ́ ń bàbá o bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe bàbá bàbá rẹ̀ tààrà bàbá bàbá rẹ̀ tààrà onídàáni anabi isha aleyhi salam àwọn bàbá bàbá rẹ̀ tààrà lọ́dà kọ́mbì ibrahim isha yaqub ma kana lana an nushrika billahi min shay kọ́tọ́ sí wa pé kí àwọn òfin kankan tẹ̀ bọ́ kọ́tọ́ sí wa pé fi kankan ká fi tẹ̀ bọ́lá wọn bá ti máa ń sọ láàbù yọjọ pé ìdílé kan ìdílé ìdílé tí máa sin lọ ìdílé tó sáfẹ́ bọ̀ wọ́n sì máa sin lọ lóṣù méjèèjì ṣùgbọ́n bí tí ìdílé tí wọ́n máa ń yàtọ̀ irú ìdílé dáadáa yìí tó ti máa ń yàtọ̀ sí ìdílé dáadáa míì òun náà ní pé dáadáa yìí ọlọ́run ti ṣe ń ti yín ìjẹ́ yìí náà pẹ̀lú mi. sọ̀rọ̀ fẹ́ fura àwọn ní ìsìn ìdílé dáadáa wọn tún ń pè ẹlòmíì ànábì Yusuf ní ń pè ìdílé àwọn ànábì Ọlọ́run ìdílé tó dáa àwọn tún ń pè ẹlòmíì sí di dáadáa láwọn ilẹ̀ Yorùbá tó wáyé ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ọ̀rọ̀ orí fún wa ó ti ṣáájú. ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù dé ilẹ̀ Yorùbá yìí pẹ̀lú sẹ́ńtúrì mẹ́ta that is three hundred years tọ́dà tí wáyà mi kò sọ kó tù bẹ́ẹ̀ sẹ́yìn rí abẹ́ ààrí ààrí lẹ̀ kí nǹkan kan ti síwájú nǹkan kan pẹ̀lú three hundred years kọ́ wá jẹ́ kó náà ló tún á pọ̀ tó báyìí ẹ̀ wá wèé tó dé jẹ̀ta wọn fi lù kó wọn lọ wọn kò ní gbé wọn lọ ìjọ ń gbọ́ òun náà pàtẹ́tì wọ́n sì tún sọ pé ẹ̀pá náà oníkálukú ó wá mú sí ẹ wọ́n wá ní kí nílùú ọmọ sọ àbèdí àbèdí àbèdí gbàdá yẹn òkúkú dákọ̀ mọ́ tó eléyìí wọ́n fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ pọ̀ síbẹ̀síbẹ̀ níbo ni islam náà wá wà three hundred years kìí ṣeré wàláì sàláì kìí ṣeré níbo ni islam náà wá wà àbẹ́yìn gbọ́ wákàtí àwọn yorùbá máa dá ní yàrá àdúgbò yẹ bẹ̀rù ọlọ́run ará àdúgbò yẹ bẹ̀rù ọlọ́run mọ́sálásí lárí àwòrán ìjàmáà. <laughs> ayé na yóò làwọn mùsùlùmí náà wà nahnu al-an fi Ramadan ẹ wo èèyàn tí wọ́n ń gbọ́rọ̀ lọ bí a ṣe mọ̀ mùsùlùmí ọ̀fẹ́ ìsílẹ̀ yorùbá yìí fún ọ̀fẹ́ ìdá ìdá ìlọ́pọ̀ ilẹ̀ haúsá gbogbo àdúgbò yìí kan ọmọ pé yẹn wọ̀ sàlàyé sàlàyé sẹ́ńtà yóò ní gbá yẹn nírú rọ̀lẹ́ bẹ́ẹ̀ lójoojúmọ́ wọ́n ti wá tò kalẹ̀ látàárọ̀ àwọn mọ iyì ẹ̀sìn wọ́n mọ iyì káwọn gbọ́rọ̀ lọ ẹ̀ lè fa haúsá wé yorùbá o níbi ká sẹ́sìn islam ọ̀la ìtọ́lá ọ̀la haúsá kan ní òsì jẹ́ islam ọ̀pá rẹ̀ nàìjíríà tó wá kó gidi yorùbá yìí ọ̀ ẹ̀ sì ti nǹkan kan náà pẹ̀lú àwọn mi torí ẹ̀ ń bọ́ ní mùsùlùmí náà wá wà sábà wí fẹ́ mọ̀ ọ́ sẹ́nu àwọn ah, mùsùlùmí làkọ́ àárín wọn irọ́ ni àbẹ́yìn rí wọn. ẹrọnú pẹwọlé èèyàn mélòó lọ àmì ẹtọjẹ mùsùlùmí báyọ̀ ní bọ̀dá ra ẹni bọ̀dá pẹ̀tà ìbọ̀dá kìíní mú fún àárín wọn mẹ́tíláṣí mẹ́kàn mú fún lásán pé wá pín in sí lọ káàbìrì lásán ni. ó súnmọ́ kó jẹ́ kí àwọn èèyàn àkọ́kọ́ òun nígbà táwọn gba Islam wọn ò táká nílẹ̀ Yorùbá yìí àbí wọn kàn kàkà súkẹsúkẹ pé ẹ̀ka àtijọ́ ọmọ lọ́dọ̀ wa àwọn aláàmọ ẹjọ́ ń jẹ rẹ̀. mo rò pé ẹbúra ní ẹgbẹ̀lẹ̀ ilé kan ilé ilé márùn wọ́n tún ní ilé kan ilé làdáàni wọ́n tún ní ilé kan ilé tẹ̀síìlì. àbẹ́ẹ̀kẹ́ tiẹ̀ ni àwọn fi wọn múnú kulé tiẹ̀ ṣe ẹ̀fẹ́ta wọn káwọn èèyàn kúkú gbogbo yẹn bá pọ̀ pẹ́ yìí wọ́n mọ̀ bá wa kékeré wọ́n mọ̀ bá wa pàgàpàgà irọ́ tó bá ké bẹ́ẹ̀ wá ní lárúbáwá tí ń gbé ìsìláàmù bọ̀ tó bá ké bẹ́ẹ̀ lónìí náà tètè yóò gbé kọjá mi tọ́wọ́ wọn ní gbé kọjá mi láéláé wọn ní gbé kọjá mi tó dé láéláé wọn dà kò ní ṣe mísírà mísírà ṣe ju lárúbáwá wọn gbé ìsìláàmù ọbẹ̀ làwọn náà ti lárúbáwá wọn fẹ́ wọn kọ. عقبة ابن نافع رضي الله عنه lẹ́yìn ìgbà tí amúlò ní àwọn tó gbé islam wọn ní ti gbogbo mitra wọn gbẹ islam ẹni tí wọn gbẹ islam wọn jẹ minority tó ní ìgbà ẹni àbọ ọkùnrin ìdùnnú náà ó sì wá gbé islam láti tunisia ó fi gbé dé morocco láti tunisia ó libya ó algeria wọn fi dé morocco. لا إله الله ní sanata khamsin lil hijra the year fifty lẹ́yìn hijra wọn wá ta àtàwọn mùsùlùmí ní Yorùbá náà bá ka ìsìláàmù ní kòmí lọ́wọ́ ìgbà tí wá dé etí Atlantic Ocean ó ní wọn ibi tí ti dé àwọn ọmọ pé èèyàn kan tó ń gbẹ òkun tó bá yẹ kí láti jọ ní islam ó ti ṣe gbogbo american continent gbogbo kìnnìkan continent european continent ó ní wàhálà ibi sílẹ̀ tó parí sí ládé yìí wàhálà ìwọ lọ táwa bá mọ̀ pé ilẹ̀ gbẹrẹ tuntun bẹ lẹ́yìn òkun yìí táwọn èèyàn ń gbé wàhálà àwọ̀ ní òkun yìí á fi islam lọ́ba. kò sí bẹ́ẹ̀ làwa rí lẹ́yìn náà islam tí àwọn èèyàn gbà ní sílẹ̀ nílẹ̀ yorùbá yìí wọ́n gbà tóògùn tóògùn náà abẹ́yẹn òkúra yìí wọ́n gbà tó olóògùn ni wọ́n tẹ́lẹ̀ wọ́n tún gba islam islam ọ̀gbọ̀gùn lọ́wọ́ wọn torí ló jẹ́ pé tíyàn bá ti máa kí ó sì lògùn rẹ̀ ọkọ̀ adúpẹ́ fọlọ́npẹ́ bá ti máa kí ó sì rẹ̀ ọkọ̀ wọn á ní ẹ àwọn ní láti ògùn yẹn àwọn bá wọn irú nǹkan tí babaláwo wá ṣe làwọn náà ṣe àwọn tó wá ní ẹhàn kàbá sí àdájì tẹ wá fura wàláhì kò yí padà dòní àti ẹni tọ́lọ̀ ń bá sàánù ẹ̀rí pé jágbajàgba náà ló ti kọ̀ntínú tọ́jú àtọ̀ kétékété sí Islam tọ́lọ̀ fi hàn nàbì Muhammad sallallahu alaihi wa sallam orí rẹ ni bàbá bàbá kú sí orí rẹ ni bàbá náà fẹ́ kú sí. òun náà làwọn ọmọ náà rà gbálí lẹsẹ islam tọlọ fi rán muhammed sallallahu torí ẹ ló ti jẹ gbogbo tó islam òdodo ó máa ń jẹ àjòjì léyìí tí wọn ní. pé ọ̀ọ́ ah, ah, ah, ọ̀ọ́ ń fi nǹkan họ lẹ́nu kí ni họ lẹ́nu ọ̀ọ́ ẹ̀ mọ islam gbogbo àwọn kan wáyé ti wà lákọọ́lẹ̀ tíra mi wọn ti ṣe kì í one thousand two hundred years. níjọ wa làwa ti lè ayé fẹsí ti kọ gbogbo nǹkan yìí sílẹ̀ torí rẹ̀ ó yẹ káwọn èèyàn tají lọ yorùbá yìí náà ká tají fẹsí islam káyé sanra wa jẹ àlìjáná ẹsẹ rí yẹn ìdíje gidi ní kálukú sí láti rí wọ́pá ókè lágbọn bí ẹwù káwọn yẹn ti mú islam nínú nàìjíríà wa yìí kan náà ó lọ bá gbọn bomi ojú sì máa tì ọ ẹwù káwọn eléyìí ti mú ẹsìn ókè tó pọ́sibù kí wọ́n kàn rálì jẹ́nà yìí ní ìrọ̀rùn bá pẹ̀lú bí wọ́n ṣe islam wọn náà dájọ́ rálì jẹ́nà kan náà làjọ wá ẹ wò bá nǹkan ṣe gbárùkù sí ẹ wò bá wà ṣe mú ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ ṣe ìdínú tó fi jẹ́ ike iṣẹ́ ńlá ń bẹ wájú wa wàláì ìwọ̀n bá ti kálukú bá máa ẹ̀ gbọ́dọ̀ dákẹ́ ẹ̀yin náà pèèyàn ẹ rí i pé àwọn ẹni tó bá ní jágbajàgba lọ́wọ́ wọn máa dáadọ́ máa gba ìdá lọ́wọ́ àwọn èèyàn tó a sì rí i pé àyípadà dúpẹ́ fọlọ́ torí pé ọlọ́wọ́ bá ọ̀fẹ́ ká ya láìmọ́re àyípadà náà ṣẹlẹ̀ ọkàn jẹ́ kó kéré kò yá tó pẹ̀lú ògbó ọlọ́run ọjọ́ kan bọ̀ tẹ́lẹ̀ pé a rí i pé pẹ̀lú ẹni tí wọ́n máa ṣe Islam ti ọ̀pọ̀ pẹ̀lú òkú ọ̀rọ̀ so ẹ̀ríkà àyípadà yẹn ó hàn láwùjọ míì láwùjọ yorùbá yìí náà ó hàn gidigidi àní ìsinrú èkó ń bẹ yẹn kà subhanallah ọkọ̀ dé àbíkíá wàláì sẹ́lá ẹ̀ níbi ìdìbò ojú yìí ọkọ̀ dé àbíkíá táwọn èèyàn jáde táwọn báwọn fẹ́ lọ gbọ́rọ̀ lọ so bẹ́ẹ̀ ni sẹ́yìn máa ń ti ń bọ̀ báyìí ni wọ́n máa ọwọ́ adínkù bí ìjọyọ̀ yìí bọ́ sọ́ọ̀dì ni èyí ti kọ́rọ̀ ẹ̀rọ lásán wọ̀ láì. ẹ̀rí pé bẹ́ẹ̀ bá ṣe ń lọ lẹ́rìí kan mójú tẹ́ ẹ̀rí pé bá kó ológun mọ̀ sọ wọ́n mójú tó lọ́yọ̀ọ́ ju kó mọ̀ sọ. tẹ́ ẹ bá dé bàtà wọ́n mójú tó ń bàtà jọ̀yọ̀ lọ tẹ́ ẹ bá wá dépò ìyá àti bàbá mi. bàbá náà ń bu kátàkátà jì ń bu kátàkátà jì kápẹ́tà ló ti tẹ̀sán ọlọ́ọ̀ ọlọ́run bá máa ń sànú èèyàn tó bá tó bá ń gbárùkù tẹ̀sìn rẹ̀ wàláì lọ́nà tẹ̀ lérò ọlọ́run máa ń sí náà ti fi fún yín lọ́nà tẹ̀ lérò àwọn ẹrú ọlọ́run gbé owó tí ó kọjá gbogbo sísọ́lẹ̀ láti fi tẹ́tẹ́sìn ọlọ́run ẹ bá gbérò àwọn ìkó wọn kódà lọ́nà tí haúsá kan kò tó láti náà owó tẹ̀sẹ̀sìn ọlọ́run wàláì wàláì àwa náà fúnra ara wa gbọ́dọ̀ gbìyànjú àgbọ́dọ̀ gbìyànjú torí pé ẹ̀sìn yìí ọlọ́run ọba ó lo olùmọ̀ láti kàkà ọlọ́run ọba lo olówó láti kàkà ọlọ́run ti yóò lo láti kàkà yóò lu ẹni tó sọ láti kàkà oníkálukú ni kó tiẹ̀ ọlọ́run ọba ilé anabi ọlọ́run ibrahim aleyhi sẹlẹm àwọn bàbá rere ló máa ń bí máa rí o àwọn bàbá rere ló máa ń bí máa rí ẹ jẹ́ ká fẹ́ràn n'iya ọda. ní bàbá àdá tá a ní nítorí pé bá bàbá rere wàlẹ́ gbàdúrà lára àwọn ọmọ wọn ọba ya dáadáa ẹ̀rí pé nìkan ya dáadáa náà mo rò pé fúnra ẹ wá dúró àwọn ọmọ bàbá Yusuf ẹ wá wo Yusuf ti fẹ́ dá yàtọ̀ báyìí ẹnì kan bàbá bàbá wa náà wọ́n gbọ́n gan o ẹnì yìí ti kí bàbá kan bá bí mà ojoojúmọ́ ẹ̀ máa ṣàdó àwọn ọmọ òun ọmọlú dáadáa tó lọ yìí lè yà wọn àbúrò mọ pé bá ń ta àwọn ọmọ mi lọ́mọ dáadáa bá ń ta àwọn ọmọ mi lọ́mọ rí bá ń ta àwọn ọmọ mi lọ́mọ dáadáa bá ń ta àwọn ọmọ mi lọ́mọ rí ọlọ́run bá ní kí ọmọ kan kọ́gbọ́n náà tọ́ da kí làwọn bàbá bàbá wa máa wí alọ́ọ̀bù ibi tọ́lọ̀ ti gbàdúrà ládìní ibi tọ́lọ̀ ti gbàdúrà ládìní àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé ń ṣàdúrà fún gbogbo ọmọ kọ̀dá kan sí tọ́lọ́ wọn àti kàkà tí gbogbo wọn yá yàkuyà náà kódà tí wọ́n gbọ́dọ̀ fáwọn fẹ́ yá yàkuyà adẹ́lẹ̀ ìyàtọ̀ ọba máa pe ibi tọ́lọ̀ ti gbàdúrà rẹ̀ torí ẹ̀ ṣe káwọn náà gbìyànjú fáwọn ọmọ wa bàbá rere ló fi ọmọ rẹ̀ kí ni bàbá ni, òun náà ni bàbá tó ẹ pé yóò máa ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ kó lọ́n ó lò wọn fún dáadáa èèyàn máa kéré lò nìkan ṣùgbọ́n látàrí iṣẹ́ ọwọ́ rẹ̀ ó di púpọ̀ tọ́lá ìtọ́wà tó wúlò fún gbogbo ara yìí sòtẹ́ máa ń ti ṣàdúrà bá ọmọ yín gbọ́dọ̀ wọ́n ti sọmọ sọlọ́ ọmọ alálùbáríkà nù alùbáríkà akọ́mọ wọn jẹ́ ní tí ń tẹ̀sìn rẹ̀ ká ọkọjá olùkọ́lọ́wọ́ ọ̀tẹ̀ ti gbọ́rọ̀ rẹ mẹ̀kúnnù ọ̀tẹ̀ ti gbọ́rọ̀ rẹ olùmọ̀ ọ̀tẹ̀ ti gbọ́rọ̀ rẹ aláìmọ̀ ọ̀tẹ̀ ti gbọ́rọ̀ rẹ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ti gbọ́rọ̀ rẹ ọ̀rẹ́ ọ̀tẹ̀ ti gbọ́rọ̀ rẹ. torí ẹ ló ti jẹ́ pé ilé ńlá àwọn baba ńlá tó dáa àwọn lọ́sẹ̀ ànábì Yusuf kalẹ̀ àrẹ yìí sẹ́ra. tọ́ yìí kàn sí pé káwọn bàbá kan ti fáàlì àwọn bàbá tó ń kọ́ sẹ́bọ ni wọ́n eléégún ni wọ́n olóró ọlọ́ya ń sàn fún ọ̀ mọ àwọn bàbá mi sọ̀kúlà jẹ́ kí ni sàn ẹ gbọ́rọ̀ ẹ lẹ́yìn ìgbà tí Islam ti dé tẹ́tí gbogbo sàbó ti di nǹkan àtijú ẹnìkan á gbọ́n sàbó wá lọ kórun rẹ̀ sùn ọpin bá ọwọ́ lọ kórun sùn òun náà tí wọ́n á yanu ló ń pọná lẹ́nu òpònú tẹ́lẹ̀ yìí wọ́n á ní nǹkan tọ́kàn Islam ń bẹ́ẹ̀ lẹ̀ òsì ó sì lè jẹ́ pé mùsùlùmí ni lásìkò yìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn mùsùlùmí wọ́n fi nǹkan kan wọ́n fi ṣe báàrí àfi islam wọ́n fi nǹkan kan tonú àfi islam tẹ̀lé ìjẹba ó ní ojú ọ̀nà àwọn bàbá tèmi ni mò ń tọ́ bàbá ńlá mi Ibrahim bàbá ńlá mi Ishaq bàbá mi Yàkó a ọlọ́run kò ṣe lóore bẹ́ẹ̀ báwa náà wọ́n ní bàbá wa mùsùlùmí àwa náà mùsùlùmí àwọn ọmọ wa mùsùlùmí.

ذلك من فضل الله علينا وعلى الناس eléyìí fẹ́ nínú àjùlọ ọlọ́ọ̀ tó ṣe fún wa tó tó ṣe báwọn èèyàn agbọ́ kó ṣàjùlọ fún yín bó ló ṣe ṣàjùlọ báwọn èèyàn látara dí wọ́n ní torí pé orí tọ́lọ̀ ṣe fún wa wọn ò pa máa bíyá orí tọ́lọ̀ ṣe fún wa wọn ò dé málé wọn gbé jáde àwọn náà fi sàrà ilé àǹfààní látòrí ànábì Ibrahim alayhi salam tani òkun ọmọ tán gbèsè ayé ànábì Ibrahim ẹwà dúró gbogbo méje tànàbì Ibrahim ti láti fi àwọn èèyàn sí mẹsì Islam bẹ́ẹ̀ náà làwọn ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ bá mọ yàkó lọ́nà yàkó yàkó ẹlòmíì ọ̀mà tí bá sọ pé yàkó ni bàbá dání bàbá ànábì yóò tó fàárẹ̀ ìsẹ́lá yàkó lọ́kọ́ mẹ́tíláṣí Baitul Maqdis yàkó bàárẹ̀ ìsẹ́lá olọ́kọ́ mọ́sálásí Baitul Maqdis nígbà nàbì ti sọ fún wa ìgbà tí nàbì Ibrahim àti nàbì Ismail ti kọ́ alikaaba Yaakubu lọ́wọ́ akọ́ Baitul Maqdis wọ́n bí ànábì ní ọdún mélòó ní bẹ láàrin kíkọ́ kaaba àti kíkọ́ Baitul Maqdis ànábì lógójì ọdún ajẹ́ pé Yaakubu ti dàgbà. lójú ànábì Ibrahim ọmọ ọmọ rẹ̀ ti dàgbà lójú rẹ̀ tọ ànábì Yakubu nìyẹn o kọtọ sí wa káfí nǹkan tó rogún sọlọ lọsẹ jẹ pé ilé yín ẹ má sorúkọ yín ẹ má sorúkọ lórúkọ ẹ má sorúkọ lórúkọ eégún ẹ má ìgbà tó yẹ pé inú àṣà ti wá onígbé gbogbo ilé yóò ló kọ tiẹ̀ ẹ má sọ ilé lórúkọ ẹbọ tó bá jẹ́ kí wọ́n má ti tèèsì sọ orúkọ ilé yín lórúkọ ẹbọ lórúkọ òòṣà ẹ pààrọ̀ rẹ̀ nítorí pé orúkọ ó lè ro ilé yín kó ro ẹ̀yìn ọmọ ilé ìgbà tó má pè yín ní ọmọ ilé èṣù tẹ wá bọ́ sórí ìtàkẹ́ ńlura yín ẹ bọ́ bò mọ́ra yín lórí ká pé á ilé wọn rò wọn hmm, ilé wọn rò wọn lónìí torí ẹ lẹ́sẹ̀ rí pé ilé èṣù ó ti ilé bá ń kọ́lé àdúpẹ́ ní láńdì ń bì ọ̀dà wọ́n sọ ilé nílé eégún ilé àbọ̀ọ̀tà ọ̀yẹ̀kẹ́ parẹ́ wọn yóò tún máa dunú ẹnu yóò tún máa fọnù à ọmọ wọn ọmọ ní ọmọ ọ̀tá ọmọ ọ̀tá dá ẹ ti ọ̀rẹ́ láyé ó ń bẹ bọ́ ṣe báyìí kọ́ ọ̀gbádì ọ̀gbádì ọ̀sọ̀ pé lè mùsùlùmí àwọn ọmọ lè mùsùlùmí ẹ̀yin ò ní gbà wá lójú àbí kọ́ pé kọ́ sọ pé lè olú yóò gbà ọmọ lè olú kọ́dà lè olú gbà tó dé jọ́sùn ilé olù bẹ́jọ́ bẹ́ẹ̀ ni haúsá kan bá gbé ilé olù ilé olù ó túmọ̀ sí pé ẹ sorúkọ lé yín lórúkọ tó dáadáa àwọn alẹ́ wà tó ẹ kórúkọ tó ń jẹ́ ekun bí ilé sódò ẹ akéde ekun ni ẹ àbí ká yí padà ó ká yí padà ilé àwọn ẹrú ọlọ́run wọn á bí ọ léèrè pé kò ní lè dín yín ilé mọ́tálásí ilé àwọn ẹrú ọlọ́run bẹ́ẹ̀ náà ẹ kórúkọ àwọn ilé ọmọ yìí padà kí ẹsẹ̀ pélé àbọ̀ ọ̀sà ilé òkìní kankan ilé ilé ọ̀sàǹkó ilé ọlọ́yà ọlọ́yà adé ilé babaláwo ẹgbọ́n kankan tọ ilé mọ́gbà gbogbo ẹni ti pẹ̀lú òògùn ẹ̀yí gbogbo àwọn ilé ẹ̀yí padà tó kọ ìsìláàmù tó kọ ìsìláàmù tó kọ ìsìláàmù especially tó bá ti jẹ́ pé iye àwọn tọ́jú ọmọ ilé tọ́jú mùsùlùmí pọ̀ jù ẹ yí padà gbogbo àwọn ilé tẹ̀ wọ́n kọ́ sí gbogbo àwọn àdúgbò sábẹ́jọ́ wọ̀nyí náà ẹ máa sọ lóko tó dáa ilé Islam ilé àwọn sahaba ẹni tó gbogbo káàkiri kan bá yẹn pé mo ló ti lọ́rùn kí wá ilé Islam tọ̀ ilé àwọn sahaba ẹ̀yìn ké díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan yẹn ẹ̀yẹn sáà ti kọ́ sára lé ilé Islam wà ilé Islam two sọ̀rọ̀ kó táwọn ọmọdé náà bá ti kọ́ lé ilé Islam three ilé Islam four ilé Islam five tó ẹ̀rí pé pẹ̀lú eléyìí náà ẹ̀ràn Islam lọ́wọ́ ilé sunna one ilé sunna two ilé agbésúnà ga one ilé agbésúnà ga two ilé kọ̀tẹ́bọ wà. ẹ̀rí pé pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run generation ó lè jẹ́ pàwọ̀ sí láyé má àwọn generation tí ó tì nǹkan máa yí padà. ẹ̀rí pé nìjọ ọmọ ilé àbọ̀sà ò ní tira láti kókó náà kọ́lé sí sátẹ́dọ́gbọ́ ilé àbọ̀sà two àbí ẹ̀kọ́ ni ilé àbọ̀sà three. bẹ́ẹ̀ ti kọ́lé ilé Islam táwọn ọmọ ti náà bá ti kọ́lé kí wọ́n wù ilé Islam two ilé islam three ilé islam four sẹ́nìkan wá sọ pé kọ̀tọ̀ kó ríran o bóyá ilé abọ̀dá ṣe tán ilé islam ọ̀wá yẹ eléyìí túmọ̀ sí pé ara àwọn nǹkan tí máa tún torí pé pẹ̀lú ògbó ọlọ́run ẹni pé àwọn generation ti bá ń dìde ń bẹ̀ wọn ò ní fi islam yẹn péré wọn mọ̀ sọ pé ó dájú fún àwọn bàbá ńlá wa tí wọ́n sọ àwọn ilé wa ló kọ báyìí mùsùlùmí gidi ni wọ́n tọ́ ó ní níbẹ̀ náà jùlọ náà tó lọ́n ṣe fún wa tó tún ṣe fáwọn yẹn torí pé oore tó lọ́n ṣe fún wa wọn ò dé má lé ìdí nu tó jẹ́ kẹ́kọ̀ọ́ nípa Islam gbogbo ẹni tó bá ti mọ̀ ń pa sara ibẹ̀ ni kí wọ́n mọ̀ nítorí pé kìí ṣèwọ nìkan lọ́wọ́n bá sóore yẹn fún ọlọ́wọ́n bá ṣe fún ọ kó lè bá àtàrà tiẹ̀ náà tọ́jú ẹlòmíì ìwọ́n ṣe pé ọ́ sanwó tó kọ́ kí ó wú tá a bá wá gba kí ó làárọ̀ iye tó o bá san òun náà ní iye kí ó dágbà fún ọ. torí kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ tó bá ti ka ìwé ìwé alákọ̀ọ́kọ́ pé á owó rẹ̀ ti jó kan ọ̀kẹ́lẹ́ kejì. Haúsá ń ṣe bẹ́ẹ̀ Yorùbá náà máa ń ṣe bẹ́ẹ̀ tòǹjì wa lẹ̀kọ́ yẹn wà lọ́wọ́dì. tùkà gbìyànjú káwọn náà jẹ́ sábàbí dáadáa ọlọ́run máa ń fẹ́ ká jẹ́ sábàbí dáadáa gbogbo ẹni tó náà bá ti ṣe sábàbí kọ́ mọ̀ nípa ẹ̀sìn yìí kó náà dé sábàbí dáadáa fẹ́ lò. àwọn èèyàn tó bá tó gbogbo adákẹ́ àtúnkálé ibi tá a bá wọn náà ni wọ́n wà kò sì ní tọ́sí ọ láyé ọmọ wa bù wọn. nítorí pé tí wọ́n bá ń fẹ́ kí wọ́n kọjá àbí tí wọ́n wà ní dáadáa ọ̀ bá sọ̀rọ̀ nítorí mú ọmọ sọ̀rọ̀ ó túmọ̀ sí kó dùn mọ́ wọn wà ní ẹsẹ̀ wà ọlọ́run ọba ẹlẹ́dàá ó ti bí ọ léèrè torí pé má tọ́lọ̀ fún àmánà tó o fi sànú àwọn èèyàn bó fi sànú. tọ́ ilé ìjọba wọlé akínà sọ̀rọ̀ ní àti láti ṣòro ìwé ìtọ́pọ̀ jù nínú àwọn èèyàn ìdúpẹ́ kọ́lọ̀ kọ́lọ̀ ní kí àjọyọ̀ ìbùrọ̀yìn wọn jáde nù yín kọ́lọ̀ ní kánábì sáàpọ̀ jáde nù yín kọ́lọ̀ ní kánábì àkókò jáde nù yín kọ́lọ̀ ní kánábì yóò túbọ̀ jáde nù yín à ẹ̀ńtọ́pọ̀ nù yín ìdúpẹ́ kọ́lọ̀ táwọn onímọ̀ bá wà láàrin tẹ́sí sàlàyé ẹ̀sìn ọlọ́wọ́ bá fún yín ẹ̀rí sẹ́ni tó pọ̀ jù nínú àwọn èèyàn ní dúpẹ́ fọlọ́. wọ́n lè bá ní ẹ́ ah, oko kan náà lè dá lọ́dọ̀ tiẹ̀ ó lè túlẹ̀ yìí náà dá o ó lè. ní táwọn ọmọ àwọn èèyàn tí wọ́n èèyàn. tàbá wa ní tọlọ́dọ̀ orí láwò sẹ́wọ̀n fẹ́ni rí òní gbìyàn lọ sí ẹ̀sìn ọlọ́ torí pé àwọn ọmọ orí tó wà nù dáadáa tọ́lọ̀ ti fa tọ́lọ̀ tiẹ̀ nípa ọjọ́ pé èdè rẹ náà wọ́n bọ̀ sọ wọ́n tún ṣàlàyé ẹ̀sìn tó mọ̀ yìí fún ọ nítorí pé ọmọ dúpẹ́ bọ́lọ̀ pé ah ọlọ́run tó tiẹ̀ ti pa mí ṣáájú sìn tèmi náà ti láǹfààní àti máa gbẹ́sìn yìí tèmi mi wà lùjẹ́ náà mo fẹ́ ṣe tèmi mi fẹ́ náà mo fẹ́ tẹ̀lé kànáàbì Muhammad sallallahu alaihi wasallam tí ọlọ́run ọba ti sínà wọn tó yẹ kó olùkọ́ wà lẹ́nà kí ló dé náà ọlọ́run ìfẹ́ náà àtàgídì náà nítorí súnmọ́ tó yẹ kó o tètè mà onáni pípẹ́ náà àtàgídì kò ní lé méjìlá òkè àmà jìnnà lọ kọ́nà má ti wà lọ́ màá náà orí ẹ̀jẹ̀ náà ẹdí báwa náà jẹ́ ẹni tó fẹ́ dáadáa fọmọlá kejì nígbà wọn náà bá ti ń kọ́ yé káma sàlàyé rẹ̀ fọmọlá kejì ọmọlá kejì tí ó mà èyí sábà gbà fún wọn ọmọ làkejì tí wọ́n mọ̀ kìí sábà sọ pé wọ́n mọ̀ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ lẹ́yìn ní dákẹ́ nítorí lẹ́yìn tẹ́ ẹ mọ̀ bá ti dákẹ́ yóò tara rẹ̀ máa pọ̀ tí ọmọ ẹ̀yin ó gbìyànjú láti ṣàlàyé fún wọn ní gbólóhùn ẹnu ẹ sì gbìyànjú èyí tẹ́ ẹ bá lè ṣàlàyé fún ní gbólóhùn ẹnu kó làkúnṣe kásẹ̀ ẹ̀ rà bẹ́ẹ̀ ti tọwọ́ sí ṣé máa ń ṣètò lórí rédíò lórí tẹlifíṣàn ẹ pè é pípọ̀ náà bọ̀ mélòó mélòó ẹni tọ́jọ́ tọ́ lọ́hùn tó ikú ọ̀rọ̀ ọlọ́run lọ́gbọ́ òun náà bá dẹni tí ń ran ẹ̀sìn ọlọ́run lọ pẹ̀lú owó rẹ̀ àtàrà rẹ̀ ó ṣe ṣe ń gbà mí ó jẹ́ pé wọn náà mú lẹ́yìn rí yàtọ̀ sí pé wọn náà bẹ́ẹ̀ nìkan lọ́kọ́ mú wọn náà lẹ́yìn wọn náà mú ẹnìkan lẹ́yìn jáde débi tọ́nà ọ̀gá ni pé kò lè ya ara rẹ̀ kó bí àti gbọ́tọ̀ lọ́wọ́ kò lè fa ara rẹ̀ fẹ́yìn bí àti títọ́ lọ́wọ́ àmọ́ tá a bá ta iṣẹ́ yìí déyàn kan ó dájú pé kò ní débi torí pé ẹni tá a fẹ́ pè pọ̀ ẹni tí ó sì pè wọ́n ò tó nǹkan àfi kọjá tó gbogbo wa náà la gbìyànjú kọ́nà wọn bá kó fún wa sí. ó jẹ́ ohun tó dáa ní tútù síyàn lọ́kàn pé èmi ní ìrìn àjò kan lọ́la eléyìí tó ṣe pé Ramadan wọn ti fẹ́ tán kí n tó dé tó nítorí pé wọ́n fẹ́ ṣe ìpàdé àwọn onímọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n di ara Áfíríkà tó wọ́n fẹ́ ṣe ní Saudi Arabia wọ́n ti pè mí tó ńgbà tó bá tó parí rẹ̀ ńgbà tó Ramadan bá ń lọ sófin tó ńlá dé lọ́yà tó ṣe tó jọ kàn àbí jọ méjì kó tó di pọ́nú dé kọ́ lọ́wọ́ bá kọ́ gbà fún wa. ọwọ́ àwọn bàtà àgbọ́ ọlọ́nkọ forí sí ọlọ́nkọ ràn wá lọ́wọ́ lórí àti máa fi ń tà ń gbọ́ sí wa kó sọ wa lẹ́rù rẹ̀ tó tọ́ ọlọ́nkọ bá kó sọ wa lọ sọ wa bọ̀ ó sì dáadáa subhanahu wa ta'ala wa